thank you the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM. Ifadon. Professionalism nurtured by experience. Fresh FM one oh five Paso Police tó mi ní bá Fresh FM ìkàlẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó ni o. bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM. tòní ìròyìn kálẹ̀ kákọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. DJ Defy ìgbà wo ló dàbá yìí rí. dona ah, ah, kò ah. sọ lọlé ni. ó ní nǹkan kan tí mo máa fi mọ condition tí láyínká fi gbà mí inú wọn. bóyá <laughs> bàbá bàbá ń lọ. no ó ní gbà mí inú wa tó lára wọn náà ni. <laughs> Eh, no ọ̀gá ò lóru lànà bẹ́ẹ̀ láti gba èmi eh, ìlànà wo ni a lò. ọ̀rọ̀ àlànà farabalẹ̀ eléyìí báyìí láyé ká lọ ṣó ló gbà á. <laughs> ó ní go eh, lórí hr later a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ ká pé yùn ni <laughs> eh. eléyìí ọ̀sọ̀ tán bíi fún ọ bó ṣe wà yìí ká sọ tòótọ́ no no no yóò sọ tán bíi fún ọ yóò sọ bó ṣe gbà ọ gan bó ṣe máa ń wọ súùtù kan báyìí tó máa ń jókòó sí eh, reception <laughs> ìgbà mi àti ẹ̀mọ́ rò pé bíbí ń pọ̀ ni. lójú èmi Àdìsá. èmi láyè ká ń gbọ́ <laughs> at least at least ó jókòó sí reception tọ́sẹ̀ mẹ́rin tọ́mọ wa jókòó tọ́mọ wa jókòó ṣùtù yẹn ń bọ́ lọ bọ́ sí ná inú museum ló yẹ kó wà kọ́mọ fi sa. àtìlélọ́ọ̀ lèmi ti wá <laughs> kọ́ ọmọ fi sàmì ọjọ́. àtìlẹ́ náà lè ní tiwa má gbèsè fọ́ọ̀mù ara lé. wo má bù divine o ah, yọ sọ̀tàn bí fún ọ divine tó jẹ́ pé nígbà ah, tó ń fara nígbà tí mọ̀ gbọ́ nígbà tí ń fara sin kóńbì owó mọ̀ gbọ́ mọ̀ gbọ́ pẹ̀lẹ́ olórí iléeṣẹ́ <laughs> owó tó yẹ owó tó yẹ kó gbà lọ́sẹ̀ mm. nígbà yẹn mm. wọ́n tún gbà á lọ́wọ́ sọ fẹ́ bu ni ṣọra yẹ lóde èsì lọ́ọ̀yà tó gbà tó kó ba nílé ẹjọ́. wọ́n tún fi ra meat pie. ṣíláyé ẹlẹ́bà ló tún mo padà sí yìí. wo jákàròyìn ojúmọ́ tó mọ́ wa lónìí ojúmọ́ ayọ̀ ni jákèjádò orígun mẹ́rin àgbáyé ibi abá ti láǹfààní àti mọ̀ gbọ́ra wa mo kí yín o pé ẹ̀kú ojúmọ́ onílọ́jọ́ ẹtì kíkó dẹ̀tì lórí wa o ọjọ́ ìkọkàndínlógún nu oṣù àkọ́kọ́ ọdún 2024 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ january ta january à ń jó ni tó ti bẹ̀rẹ̀ sí ní yọ lọ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ gbogbo oore wa pátá ni ó kù tẹ̀ wá lọ́wọ́ àfojúsùn wa yóò sì gún mọ́ láṣẹ olódùmarè nigeria tribune àti Vanguard wà ní ìkí àtẹ̀mí ìwé ìròyìn mẹ́rin lọ́ba àwádìí ẹni ìtàn olùṣègùn bámidélé ló kọ mi. the nation the punch méjèèjì ń lèmi kó wá tó kó àtikú dín lọ́wọ́ ngbà míì ó máa ń ṣe mí bíi kí n rí kí wọ́n sin márúgbó ní ẹ̀gúsí kan ṣe máa rúgbó lẹ́gúsí kó wá wá àwọn ẹja orí èfó lòun kan kó sí tí ọlọ́run bá wá ṣe oore ọ̀fẹ́ téèyàn wá ọra lọ ro àmàlà tí tàbí tó lọ wá ẹ̀kọ ẹ̀kọ kì í ṣe àwọn ẹ̀kọ tí wọ́n dì sínú ọ̀rá o kì í tún ṣe onígẹdú o ọmọ pé ewé laka wà ewé ìjòkún wà tí yóò tún fàlà sára ẹ̀kọ́ ohun tí wọ́n bá tẹ sínú gbá tàbí àwọn èyí tó jẹ́ pé kíní àgbọn yẹn ni wọ́n pa tí wọ́n tẹ ewé yẹn sínú ẹ̀kọ́ tó ṣe sí i ewé ìlòkùn tàbí laka yóò wá kọlà sí lára ìyín o lásán ìsọyè ní àdìsá. ìsọyè ní. Ah, ìsọyè ní. èèyàn agbèjò láàárọ̀ kùtùkùtù ọkàn àwa balẹ̀ sẹ́mú gbóngbèsè gan bọ̀ ẹ sọ fún pé kó máa bọ̀ ni kò sí nǹkan kan. Ah, ah. Eh, ọlọ́run á ràn gbogbo alọ́kọ̀ọ́sẹ́ tí ò gbèsè ni. ẹ wo ẹja múrò yìíká Samuel hmm. gbé sàbímọ́ ní hmm, ẹ káàbọ̀ sórí àjà àbálẹ̀ ìròyìn ó yá o ọ̀rọ̀ Ìbàdàn rèé o wọ́n ní torí àwọn kan kì í fẹ́ kì í gbẹ̀ ẹ̀dá kan àtàwọn kan tí ó fẹ́ kọjá àyè ara wọn tàbí ṣe jura wọn lọ nípínlẹ̀ ọ̀yọ́ nílẹ̀ ìbàdàn níbi tí ìdúgbàmù àdó lórógbé dún lọ́jọ́ ṣẹ́gun tuesday wọ́n ti kó àwọn sọ́jà lọ bẹ̀ ẹ lọ dibẹ̀ mú gbogbo àwọn òṣìṣẹ́ tó bá ṣì wà ń bẹ̀ ẹ dáàbò bò wọ́n àwọn tó bá láwọn fẹ́ wá wọ́n fẹ́ máa ṣe àwọn owó kan wọn kankan ni ẹ̀yin sójà ẹ dá wọn lóhùn èèyàn tí ẹ̀mí rẹ̀ ti jùnú ń bẹ̀ tí wọ́n lè fìdí rẹ̀ múlẹ̀ lásìkò yìí ó jẹ́ márùn-ún àwọn tó wà nílé ìwòsàn ọlọ́run bá a fún ọ ní àjíǹde ara pípé. tó o kọ́lọ́hún ṣàánú tó bá jẹ́ pé ti ìbúgbàmù tó dúnjò ní nílùú ìbàdàn tí a ń bí hmm. ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune ló wà ìròyìn ọ̀hún ò dùn mọ́ èèyàn nú àmọ́ kọ́lọ́hún jọ kó ṣàánú wa kódà ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n dúró ìṣẹ́jú kan fún àwọn ọkàn tó bá ìrìn àjò ọ̀hún rìn hmm. wọ́n sì ní kí gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátá kí wọ́n rí i pé gbogbo àwọn awakùsà sọnù tí wọ́n dá wàhálà sílẹ̀ yìí Awakusa ní ọ̀nà àìtọ́ tí wọn ò gbàwé àṣẹ tí wọ́n jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ nílùú ìbàdàn ẹ̀ wọn jáde ojú karùn-ún ìwé ìròyìn nàìjíríà tribune ni àmọ́ lókè rẹ̀ ìròyìn kan wà ńbẹ̀ tó ń sọ pé emefiele ò mọ̀ tí ìbọnú ogun ti ń jà lọ́wọ́lọ́wọ́ kọ́dà àjọ efcc ti máa ń tanáwádìí ìwà àbàjẹ́ àti ìwà àjẹbánu nílẹ̀ wa nàìjíríà wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní kójọ ẹ̀sùn bíi ogún míì ni wọ́n tún kójọ tí wọ́n tún ń kó papọ̀ mọ́ra wọn tí wọ́n pé emefiele tún wá jẹ́jọ́ kódà wọ́n ní níbi tí Emefiele tí àyè gbàdé ńgbà tó wà lórí àpèrè gẹ́gẹ́ bí gómìnà báńkì àgbà nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní a máa gbé iṣẹ́ àgbàṣe fúnyàwó rẹ̀ àti àwọn àna rẹ̀ hmm. àmọ́ ṣá ilé ẹjọ́ ní nàìjíríà ti ní emefiele ààyè gbà á láti rìnrìn àjò kúrò lólùlù wa àbújá ojú ìwé karùn-ún ìwé ìròyìn nigeria tribune náà nìròyìn ọ̀hún wà. ok ẹ ti ṣìyàn gbé o naninani ṣọ́ra kó o má bà á nẹ́ni ọba nàyànnàyàn ṣọ́ra kó o má bà á nẹ́ni òòṣà iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà ẹ san gbèsè mílíọ̀nù àádọ́ta owó náírà fún aya olóògbé mk moshood zainabu wọ́n ní ìgbé tẹ́ lọ gbé màmá ọ̀jọ̀gbọ́n Zainab Abiola ẹ wá lọ gbé màmá lásìkò ìgbà tí màmá wa nineteen gown aṣọ tó máa ń wọ̀sùn lálẹ́ wọn. aṣọ àwọ̀sùn. aṣọ àwọ̀sùn gown wọn ní hmm. náà ló wà lọ́rùn màmá ẹ wá gbé wọn à ẹ ti ṣìyàn gbé màmá ti gbá wọn ní sánábà bí ọ̀rọ̀ pẹ̀lú ìwé. wọn bá tiẹ̀ jẹ́ kí wọ́n wọ sọ. wọ́n ti kàbùkùn lórí ẹ̀ báyìí òun rèé o wọ́n ti ní kí bí ẹni bá ṣẹ̀ nígbà tí ṣẹ̀tẹ́lẹ̀ ọmọ ẹnìkan náà ni ó dalé wọ́n ti ní kí iléeṣẹ́ ọlọ́pàá lọ san mílíọ̀nù àádọ́ta owó náírà kí wọ́n sì bẹ̀bẹ̀ sínú ìwé ìròyìn olójoojúmọ́ ilẹ̀ wa ńláńlá méjì pé àà àà. tó ìròyìn kan rèé lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune wọ́n ní ilé ẹjọ́ gíga jùlọ tó jẹ́ tìjọba àpapọ̀ tó jókòó sílùú Àbújá ti ní àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ wa Nàìjíríà ò ní agbára láti fi àṣẹ gbé àwọn ilé ìgbóhùnsáfẹ́fẹ́ kan tí wọ́n pé wọ́n ní kí wọ́n san owó òtanràn kan. Hmm. NBC ìròyìn tọ́jọ́ mọ́ tí wọ́n ń bẹ lójú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune ọ̀dà irú owó ìtanràn wo wọ́n ní kí wọ́n san àti pé àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wo mọ̀ ń bọ̀ ná ojú ìwé kejì ìwé ìròyìn Nigeria Tribune mo ti bá. òní ni kò ní í dọ̀la bá a dógúnjọ́ ogúnjọ́ a máa pé bá a bá dọ́gbọ̀jọ́ ọgbọ̀jọ́ a máa kò àwa dógúnjọ́ adọ́gbọ̀jọ́ gbogbo ẹ̀ ní ó padà kò pérégede bíi fáolú yémi ọ̀rọ̀ Abíọ́dún àtàdébùtú ìpínlẹ̀ Ògùn ah. òní ni ìdájọ́ tó gbẹ̀yìn yóò wáyé àti gbọ́tọ̀tún àti gbọ́tòsìn gúdúgbẹ̀rẹ̀ ni kó já o ní ìpínlẹ̀ Ògùn hmm. ẹ lọ tààràtà sójú ewé kínní ìwé ìròyìn ti The Punch lẹ́bàá òkè ni wọ́n sọ ọdún mọ́ ẹ pé owó tó wà lọ́wọ́ yín owó bàbá ti bí ni o ẹ tètè dá padà ẹ̀yin iléeṣẹ́ tí ẹ gba owó nígbà owó ti ìdàrún ti covid nineteen láti fi bójútó ọ̀rọ̀ lù ú bílíọ̀nù márùndínláàádọ́rùn owó náírà lẹ́gbà ẹ̀ sì san bílíọ̀nù márùn owó náírà bílíọ̀nù márùndínláàádọ́rùn owó náírà ọ̀hún nílẹ̀gbìmọ̀ aṣojúṣòfin orílẹ̀‐èdè nàìjíríà ń béèrè fún ẹ tètè wàá san lójú ọjọ́ nílà níyì kọ́rọ̀ tó di láńlẹ́tẹ̀ ní ìròyìn yẹn ń sọ tíélà páàkì sáàrin ilé ìgbìmọ̀ aṣojúṣòfin àtàwọn iléeṣẹ́ gbogbo tó jẹ́ ti ìjọba. tó ọmọ tó bá yan yọjú tó sì kẹ́kọ̀ọ́ gboyè jáde láwọn fásitì nílẹ̀ wa nàìjíríà ó yẹ kí iṣẹ́ mọ́ dúró dè wọ́n ni àmọ́ tó ní first class mm. tàbí overall best student tí wọ́n ní nínú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n kóra wọn jọ òun náà ni máàkì ẹ̀ fẹ́ pọ̀ jù tó sì jẹ́ pé orí ẹ̀ pé gan kò nílò kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ́ tún mọ́ fẹsẹ̀ gbàgbóró kiri àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ lọ́rọ̀ tọ́jọ́mọ́ ti àwọn akẹ́kọ̀ọ́ àti ilé ẹ̀kọ́ gíga nílẹ̀ wa nàìjíríà honourable sunday dayo afẹsẹ̀n lọ bẹ́ẹ̀ àṣẹfọ̀n ó ní ẹ wò ó nígbà tí owó ìyá tá a mọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ january yìí ni wọ́n pé yọ ọ́ bẹ̀rẹ̀ hmm. ojú ìwé kejìlá ìwé ìròyìn nàìjíríà ṣùgbọ́n mo ti bá. àdìsá ń bọ́ ṣàkíyèsí kínní. kínní lọ́pọ̀lọpọ̀ ọgbà lórílẹ̀‐èdè nàìjíríà ọmọ tó bá mọ̀wé jù ní kíláàsì hmm. bá a bá ń padà rí wọn lẹ́yìn wọ́ ọ̀la. inú èèyàn ò ní dùn inú èèyàn ò ní dùn gbogbo àwọn tó jíwò ńgbà tó wà ní skul. bẹ́ẹ̀ni láàrin ìdá ọgọ́rùn-ún ìdá ogún nù wọn la máa rí i pé wọ́n yọ yọ yí pé ah, a sì lè tọ́ka yí pé bọ́bá yí dé tó ń lọ yẹ eh, deep gan. Ah, hmm. economy ó ti frustrate wọn society gan ti frustrate wọn ọlọ́run ṣàánú. mọ̀lẹ́bí náà àti tí wọ́n á fi tiẹ̀ kún hmm. tọ́ lójú ewé kínní ìwé ìròyìn ti The Punch wọ́n ní ìṣọwọ́ bí wọ́n ṣe ń jí àwọn èèyàn gbé ní tìbútò oró orílẹ̀-èdè wa Nàìjíríà àìsàṣọ ọlọ́run pa àkámà níkẹ́ ó yẹ kó dẹ̀kẹ̀ tó àpérò fún gbogbo ọmọ eriwo àwọn tó jẹ́ bíi òṣìṣẹ́ àti akẹ́kọ̀ọ́ ní iléèwé fásitì kan ní Sàǹfàrà wọ́n gbé àwọn akẹ́kọ̀ọ́ méjìlá àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n gbé náà ó wà ń bẹ̀ láàrin olúluwa ìlú Àbújá wọ́n tún gbé àwọn èèyàn mọ́kàndínlógún míì nígbà tí wọ́n tún lọ sí Akwa Ibom wọ́n tún jí àgùnbánirọ̀ gbé Tinubu wá ní hmm, ṣe rí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó mẹ́hẹ̀ yìí àá ṣiṣẹ́ tọ̀ hmm, bákan náà ọ̀rọ̀ oúnjẹ tó wọ́n nílùú àá ṣiṣẹ́ tọ̀ jàǹdùkú wọn ni wọn bá tún kọlu abúlé kan ní hmm, Kaduna èèyàn mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀. nẹ́túngbẹ̀mí ẹ̀ nífọ̀nàfọ̀ṣù ojú ìwé karùn ìwé ìròyìn Vanguard ìròyìn kan wà ńbẹ̀ ibi tí ààrẹ ilẹ̀ Nàìjíríà ti ń sọ lánàá pé òun ní ìmọ̀lára o ipa tí owó òrànwó orí epo tí wọ́n yọ kúrò tí ó ń kó lára ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà àti bó ṣe jẹ́ kí nǹkan fẹ́ le pínpín mọ́mọ́ nàìjíríà ọrọ̀ ajé wa ètò ẹ̀kọ́ àtàwọn nǹkan míì àmọ́ tí ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu sọ ni pé títa ríro là ń kọlà tó bá jiná tán yóò doge ojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard ni. ọ̀dà ọ̀rọ̀ ti bíọ́dún dàpọ̀ abíọ́dún ti ìpínlẹ̀ ogun lẹ́gbẹ́lẹ́ kan kì í ṣòun nìkan o the nation ni wọ́n tún kù súlẹ̀ náà òní ní ọmọ báàbò ara rẹ̀ o bóyá òun ni gómìnà tàbó nǹkan hmm. òbórèwòrì wọn ni òun náà òní ni Ìdírísì òní ni èyí tó túmọ̀ sí pé ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Delta Gòbè Kẹ́bí Nasarawa òní ni kálukú wọn náà mọ inú odó tí wọ́n dọ̀rùn lásì àmọ́ lágbọ́nrin ti ọ̀rọ̀ aré ìdárayá Hmm. ọpẹ́lọpẹ́ ọlọ́pẹ́ àtọpẹ́lọpẹ́ ọlọ́run lánàá nígbà tí eagle eh, ẹyẹgun àti erin tí wọ́n jọ ń bára wọn fa làkàdí eagle àti elephant wọ́n po nǹkan o wọ́n po nǹkan o tí ìbá mhm. ṣe pé gbà mọ padà pé pàṣẹ́rò wípé kó yí iṣẹ́ padà kó tó hmm. di pé wọ́n gbá wa lẹ́sẹ̀ tá a Ah. omi ọ̀bá mú mọ́ àwọn ọmọ wa lọ́wọ́ o. Oh, ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ìròyìn kan wà ńbẹ̀ tó ń sọ nípa owó tó kéré jùlọ táwọn òṣìṣẹ́ ilẹ̀ wa Nàìjíríà ọmọ gbà NLC wọ́n ní ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nàìjíríà ní ìgbéléwọ̀n bí nǹkan bá ṣe rí àti bí ìnáwó bá ṣe rí fún ìdílé kọ̀ọ̀kan láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan làwọn fi mọ iye táwọn pè é fún ìjọba àpapọ̀ pé kọ́mọ san lówó tó kéré jù fún àwọn òṣìṣẹ́ bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní báyìí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ṣèlérí pé àwọn owó táwọn jẹ tẹ́lẹ̀ fáwọn òṣìṣẹ́ tó jẹ́ thirty five thousand minimum wage wọ́n ní àwọn ó san náà báwọn ó ṣe san gbogbo ẹ̀ ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn Vanguard ìbẹ̀mù ti bá ọ̀rọ̀ tàwọn gómìnà tó sọ ọmọ wa mí. lórí oṣù hmm. fúrímù. mẹ́sàn-án tiẹ̀ ni wọ́n sọ wọ́n ní gómìnà mẹ́sàn-án ni ọmọ odó tí ó dà <laughs> lónìí kọ́lọ́wọ́ sànù wa. Hmm. Ah, ah. Hmm. Hmm. Ah, ẹ já lọ sí ọjà bí. bí wọ́n ṣe ń pariwo pé kí ni èrèdí ẹ̀ táwọn ọmọ nàìjíríà fi máa ń san owó òtúsílẹ̀ owó òdáǹdè tá a mọ̀ sí ransom ńgbà wọn bá jiyàn gbé wọn ni. <laughs> láti ìpínlẹ̀ kaduna òun lọ̀rọ̀ yìí ti jáde wá o alága ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi ní ìpínlẹ̀ kaduna rev joseph john ayab ló pé ẹdúná Ah, ah. ẹ sì ń pé kò tọ̀nà ká máa san owó ìtúsílẹ̀ bíjọba bá sojúṣe rẹ̀ tàbí. tí gbogbo nǹkan wà létò. bó ṣe yẹ kó lọ tiẹ̀ jí wa gbé sáà mọ̀ sanwó ni. ọgbọ́n ètò kọ́kọ́ lórí ẹ̀rọ ayélujára lánàá. èwo. Ah, wọ́n jiyàn gbé mhm. ẹni wọ́n jí gbé mm. ẹnìkan wàá gba owó yẹn pé kóun lọ gbé fún òun la ṣojú. ó tún jí ó tún. nígbà wọn gbowó tán lọ́wọ́ ẹ̀ wọ́n jó òun náà gbé. <laughs> nàìjíríà àwọn ìròyìn yìí ò jẹ ni ẹni ọgọ ni ọmọra wọn bẹyẹn bá sọ fún ẹni ọgọ púgọ. yóò dìjà o. jàdójọjà. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ọlá lorúkọ mi ṣùgbọ́n látìgbà tí mo ti já àwọn ọ̀rẹ́ mi sí pé wọ́n lè ra dẹ́ta gígábáìtì kan lówó tó kéré jọjọ bíi igba náírà ìyún two hundred naira lórí dan city òun ni wọ́n ti ń pè mí ní mr jáwọn sí i mo tún wáá jẹ́ kó yé wọn pé kìí ṣe dẹ́tà olówó pọ́kú nìkan ni wọ́n lè rírà lórí dan city o ìbá ṣe pé ẹ fẹ́ sanwó lórí ayélujára ó jẹ́ owó iná owó ìyọ̀ǹda amóhùnmáwòrán bíi ti dstv gotv startime àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà kẹ́ ẹ fẹ́ sanwó káàdì ìdánwò bíi ti neco waec àti bẹ́ẹ̀ kan lórí dan city ní gbogbo ẹ̀ pé sí i kẹ́yìn náà jèrè ẹ jẹ́ kí n já yín sí ẹ lọ sí www.dancity.ng.com láti jẹ àwọn àǹfààní ńlá yìí bẹ́ẹ̀ bá sì tẹ dancity ìyún d-a-n-c-i-t-y sórí google ọwọ́ kan ni yóò gbé wá fún yín ẹ sì lè download android app dancity lórí google play store lẹ́ẹ̀bà bẹ̀rẹ̀ sí ní jẹ ìfà data lówó pọ́ọ́kú ẹ má wulẹ̀ kí mi pé mo ṣe àìdúpẹ́ ara ẹni dancity lo data bó ṣe wù ẹ́ alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra òkúkú mọ́tò ọwọ́ ọmọ ló kú sí alálàrí lọ ọ̀rọ̀ run ìdẹ̀ra ò jẹ́ kí n gbádùn gbẹ̀gìrì kòkòrò sì jẹ́ kí n gbádùn òbítọ́gbó kákáká alájà sílífàtú àlàrí sòtìyà àtọ́ nìyẹn àlàrí abiyamọ tòótọ́ kó tó di lálùjẹ́nù nídẹ̀ra kàtó torira sílífàtú àlàrí tàbí ní ìdílé mùsùlùmí ó gbé ayé ẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì tún dágbére fáyé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo ẹ gbọ́ kí ló tún kù ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. àlàrí ọmọ ọlọ́fà mọ́jọ ọmọ abisudoko ọmọ ìjàkan ìjàkan tí ń jà lọ́fà ńlẹ̀ ọ̀la lọ́mí ó ṣojú abẹ́rẹ́ ó ṣojú òkèni ó ṣojú láfàkalẹ̀ ó ṣojú agbélẹ̀ yàrá bí ayẹyẹ ètò òsìnkú ó ṣe lọ rèé o se lo ọjọ́ kìíní alamisi oṣù kejì ní international conference center second gate ui ìbàdàn alájà chief mrs aramide ààrẹ àgọ́yálóde gbogbo ló ń kéde lórúkọ gbogbo Fountains of divine blessings will flow abundantly on the altar of worship at the 14th year edition of While I Live concert. Well Concert 14. Theme The Blessing. Coming up on January 21, 2024. Red Carpet 2:30 p.m. Concert begins at 3:30 p.m. Venue: The Eminent Center, opposite Pefti, Sangomokala Expressway, Leventis Road, Ibadan. Well Concert 14. Ministering Ipironke Bashir, Faf Hore Taiwo, Samuel, Pastor Femi Okewo, and special appearance Bishop Jide Orire and the host Oluwaseyi. Well Concert 14 will stream on all social media platforms platforms at Well Concert, official media partner. Fresh FM 105.9. Free buses will be available for pickup points. Call 0907 3029 or 0803 594 7636. While a live concert, 14th edition, a worship experience you'll never recover from. Eh, àgbáyé gbádùn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrọrìbù dínkù ògùn lé láti lè jẹ́ kẹ́ ẹ mọ́ rí pẹ́sẹ́tà kà láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti gẹ́sàbù ní new garage Mr Biggs Mọ́kọ́lá nepa office ní BCJ àti ilé ẹja tó wà ní ọ̀rẹ́ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowó junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà ìlóríta pẹ̀rin orí bíríìjì lẹ́gbẹ̀ẹ́ asunlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ni pay center card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì bọ́ o káàdì là lọ ra tiẹ̀ ká máa jó ká máa yọ̀ Viny nursery and primary school mọ̀lẹ́sẹ̀ ìbàdàn ti pé ọgọ́ta ọdún o. àwa dúpẹ́ bàbá fún oore. bẹ́ẹ̀ni fún odidi ọgọ́ta ọdún ni Viny Day nursery and primary school ti ń bu omi ọgbọ́n fún onírúurú akẹ́kọ̀ọ́ tí wọ́n sì ti di igi àlọ́yè láwùjọ àti lókè òkun bẹ́ẹ̀ sì ni iṣẹ́ rere wọn kò dáwọ́ dúró láti wá ṣe àjọyọ̀ ọgọ́ta ọdún yìí à ń pe gbogbo ẹni tó ti fìgbà kan rí jẹ́ akẹ́kọ̀ọ́ àti akẹ́kọ̀ọ́ lọ́wọ́lọ́wọ́ ní Viny nursery and primary school àti gbogbo olùfẹ́ ilé ìwé wa láti darapọ̀ mọ́ wa bẹ̀rẹ̀ lọ́jọ́ Friday January twenty six láti agogo mẹ́wàá òwúrọ̀ òwúrọ̀ ìdúpẹ́ yóò gbìnàyà ní st anne's church mọ̀lété lọ́jọ́ sunday january twenty eight látago mẹ́wàá òwúrọ̀ t-shirt ta fi pèrí ayẹyẹ ọgọ́ta ọdún wa yìí wà fún títà nínú ọgbà ilé ìwé wa nítorí náà forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí kó o sì jẹ ìfà ìdínwó ìdá ogún owó ilé ìwé èyí tá a fi sọrí ayẹyẹ ọgọ́ta ọdún ẹ̀dínwó náà yóò kásẹ̀ ńlẹ̀ ní january thirty one fún àlàyé sí ẹ pè zero eight zero six seven four nine seven one one seven ayẹyẹ ọgọ́ta ọdún vine day nursery and primary school ẹ jẹ́ ká Something anti-malaria drops here. Something, it finish malaria. Please, I don't dey go. My wife not too well. Sharp shooter. Don't score goal again, Abby. Oh boy, no be that one. She do test, then say na malaria Oh True, malaria still dey disturb una. E be like say I never yarn you about my surest party. Which best friend you get wey we not, sabi? Name na Zoxin. I need to know more about this your best friend. Ha, no wahala. Zoxin the better anti-malaria medicine We get a better combination of artemether plus lumefantrine. Now confirm anti-malaria medicine. I never see any friend way better pass my Zoxin Oh. Hi, oh boy, you know all these things. Now you know one tell us things. No wahala. Now when I know eh, make I run go buy am for my wife oh. Correct guy. Now Bond Chemical Industries Limited, where they make Bona Bay, for picking them. They make Zoxin anti-malaria medicine. E day for pharmacy, where they your area. If your body no tranga after three days, make you run go see your doctor. Ayọ̀ ń bọ̀ ó, mo róye operation seven two seven ó dá mi lójú léèrè o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwa olúwaṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bíbà aago méje alẹ́ sí méje ìdájí ni ọjọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti mọ bẹ́sọ̀ funfun sára kini wí. láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́gbárí gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ ǹtẹ̀ fọ́nù twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé. torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni. operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwàṣẹ̀ yìí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje bá àbárẹ́ ni bala ọ̀la kìíya kankan láti wá kọ́lé ayọ̀ lọ́nà rọrùn ọ̀rẹ́ kan àrà ọ̀tọ̀ tí ò ní já ọtí lẹ̀ the king home property and multi-biz concept ọ̀pọ̀ tó ti fara tiwọn ló ti ń kọrin ọpẹ́ tí wọ́n sì ti dorí lè tara wọn èyí tó wá sí kọ́kọ́rọ́ tó ìwọ náà wá jẹ́ alábàápín nínú àǹfààní aláìlẹ́gbẹ́ láwọn estate king home property The living gold estate mọ̀lárẹ̀rẹ̀ ìdíròkò ní first terminal bridge bóníyà ìbàdàn ọ̀kan sì tún ní living gold estate fọlárin seriki tó fi mọ́ phase three living gold estate olóòṣà oko tìmímọ́níyà ń bàdàn pẹ̀lú èyí tó wà ní ìdó ẹ̀rúwà road agbègbè ológun ẹ̀rú ní ìbàdàn ìbàdàn èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò ìrọwọ́rọsẹ̀ lẹ́ máa gbalẹ̀ ẹ̀yìn pẹ̀lú owó péréte àǹfààní sọdíẹ̀díẹ̀ installmental payment ó wà lọ́dọ̀ king home property àjẹpéboko ọ̀bájìnà lákì kò ẹ kàn sí king home property lónìí ní kushas shopping complex moniya junction off akinyele local government secretariat ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight zero three zero nine four three zero one three tàbí zero eight zero three three seven seven zero five one three pẹ̀lú king home property and multi-biz concept wàá kọ́lé ayọ̀ nírọ̀rùn. ọ̀gẹ̀rẹ̀ má gọra ẹ̀ má jẹ́ kẹ́ni ìbọ̀dì ó fi ẹ́ pa lórí ohun tó bá rọrùn dé ní solar telecoms and electronics láti ra èyíkéyìí irú fóònù tó bá ti ń fẹ́ easy buy ti wà available across all solar stores dandan kọ́ kò bá kòókò jọ̀njọ̀ dé ìwọ̀nba owó péréte ń lo nílò láti doni fóònù ara rẹ̀ tó o bá ti ń sàn dá ọgbọ̀n nínú iye owó tá à ń ta fóònù lọ́dọ̀ wa níwọ náà bá doni fóònù tó sì máa san yòókù díẹ̀díẹ̀ láàrin oṣù mẹ́ta sí mẹ́fà ilé solar telecoms ní kẹ́ ẹ mọ̀ yíyà sí ẹ̀yin bọ̀bọ́ bèbí bàbá àti màmá tẹ̀ ń kọminú àti ra fóònù ti bọ́rọ̀rùn dé ní solar telecoms. ó yá gbé bọ́dì ẹ ìwọ náà máa bọ̀ ní solar telecoms ní challenge. number twenty one nko abiola way aiko insurance building ring road challenge nìbàdàn tàbí kẹ́ ẹ máa pè wọ́n sórí zero nine one six nine nine eight one six three eight tàbí ní solar telecoms and electronics ti ń bẹ ní balloon building àbáyọ̀mí bus stop ìwó road tẹlifóònù wọn ni zero nine one six nine nine eight one six three one solar telecoms and electronics tún ti kó rọrùn dé ẹ máa gíráàbù ẹ̀ tó bá rìn lọ́kùnkùn kò lè mọ̀ afọ́jú ni. gbogbo ẹ̀yin ìyẹn wá nílùú ìbàdàn àti gbogbo ìlú tó yẹ ìlú ìbàdàn pọ̀. charity pi care foundation ló rán mi sí yín. wípé nínú gbogbo ẹ̀yà ara ẹ̀dá pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pi care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ àti ìpènijà nípa ojú láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. ẹ ti ń béèrè fún. gbogbo ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò àti ìtọ́jú ojú yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa. ó yẹ ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny constant building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ prophet adéyẹmọ presidential wonderland ní sọgùnrò ọlọ́run àrà ó wà ń bẹ̀ o mo bẹ̀rẹ̀ lọ́dún yìí olúwa o fi àánú omi jẹ́ mi nu o. èyí ni àkórí ìpàdé alágbára amìlú títì night of wonder ti friday kẹtẹkẹtẹ lóṣooṣù àkọ́kọ́ ru rẹ̀ lọ́dún twenty twenty four ti máa wáyé ní christ redemption church wonderland isiaq ajimabi gra tòsí sogoro akínyẹlé ń bẹ̀rẹ̀ nípasẹ̀ bàbá apostle of wonder prophet doctor ọlásùnbà adéyẹmọ olúwa ti bá bàbá apostle wonderland sọ̀rọ̀ wípé òun fẹ́ fi àánú omi jẹ́ gbogbo ènìyàn nù ogun tó gbé wa twenty twenty four yóò sì parẹ́ bí ọ̀gẹ́ ẹ̀yin wọlé sunkún lórí iṣẹ́ lórí ọmọ lórí aya lórí ọkọ àìnígbèjà ìdààmú òkùnkùn máa bọ̀ ní friday ọ̀sẹ̀ yìí nineteen january twenty twenty four ẹ senior pastor ef adéòkè àtọ̀pọ̀ àwọn yòókù àtàwọn olórí ẹ̀mí lágbàáyé ìpàdé àárọ̀ aago mẹ́jọ láti wá kẹlu agbami àdúrà bọ́ọ̀ lọ yá mi night of wonder bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ ní friday ọ̀sẹ̀ yìí ẹ wọ ọkọ̀ akínyẹlé láti ọ̀jọ́ ẹ sọ̀kalẹ̀ ní isiaq ajúbẹ̀bí jíárè bẹ́ẹ̀ bá ń bọ̀ láti ọ̀yọ́ tàbí akínyẹlé ẹ fònà sódì kejì ẹ ó ti rí pátákó àjúwe ń bẹ̀ prophet dr ọlásùnbù three seven four three three eight nine eight. presidential wonderland ní sọ́gun ro ọlọ́run àrà ó wà ń ajá balẹ̀. ajá balẹ̀. tọ́ ajá balẹ̀ ròyìn a ti dé ojú iṣẹ́ lákọ̀tún báyìí ẹ kú tẹ́tí sí wa ẹ kú gbọ́ wa o ilé ò ní lé yín ọ̀nà òsì ní náà yín láṣẹ Èdùmàrè ẹ já lọ sílé ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilẹ̀ yìí àná ọjọ́bọ̀ Thursday ńgbà ńlẹ́ ni wọ́n pa á láṣẹ wá ipe ẹ wá o owó kan ń bẹ tí wọ́n ní wọ́n kó dà sí ìgboro ayé láti ọwọ́ àwọn iléeṣẹ́ gbogbo tó jẹ́ ti ìjọba láti mú kí ètò ìnàrùn kó dé bá tìbútò òru orílẹ̀-èdè wa nàìjíríà ní àsìkò ìgbà tí covid-19 gba orílẹ̀-èdè yìí lábàrá ńlá látẹ̀yìn owó náà ló sì ń lọ bíi bílíọ̀nù márùndínláàádọ́rùn-ún eighty five billion naira ẹ bá wa béèrè lọ́wọ́ àwọn iléeṣẹ́ náà pé kí ni wọ́n fi ṣe kí wọ́n dá owó padà lórí eré gẹ́gẹ́ bí àwọn ìgbìmọ̀ tó wà fún àkàtà ètò ìlera lórílẹ̀‐èdè wa nàìjíríà ṣe sọdún mọ́ wọn ni wọ́n kọ́kọ́ ké sí iléeṣẹ́ ètò ìlera lórílẹ̀‐èdè yìí pé iléeṣẹ́ ètò ìlera ẹ wá nìyẹn o bílíọ̀nù mẹ́wàá kan bẹ léyìí tí aníkẹ́ lọ fi pèsè àwọn èròjà aporó fún ti covid-19 ẹ ṣèyún lé ní ten billion naira ìkejì bíi rẹ̀ a tún gbé bílíọ̀nù márùndínní kan kalẹ̀ seventy five billion naira ìyún e ńlá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí owó tí wọ́n á fi ṣe ètò kí orí má bàa ta àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà látapa pẹ̀lú bí gbogbo nǹkan ṣe ń ké híyanhíyan láòkó ọ̀rọ̀ ti covid-19 tá a bá wá ro méjèèjì papọ̀ ó jẹ́ bílíọ̀nù márùndínláàádọ́rùn-ún eighty five billion naira lásìkò kòrò tá a kó dàáta kílẹ̀ fi owó náà ṣe ẹ̀jẹ̀ àmọ́ nígbà tí wọ́n ní ilé ti kọ́ jókòó tẹ́lẹ̀ tí wọ́n sì ṣe àlàyé pé àbọ̀ owó ọ̀hún bẹ́ẹ̀ ṣe na ẹjẹ́ àmọ́ àti ìgbà náà títí di àsìkò tá a wà yìí àgbọ́pá àgbọ́po látọ̀dọ̀ wọn nígbà tí ọ̀kan lára àwọn ọmọlẹ́gbẹ̀mọ aṣojúṣòfin orílẹ̀-èdè wa nàìjíríà yóò mú àbá kalẹ̀ báàsì akíbà tí ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú labour party láti ìpínlẹ̀ cross river ńlòún ti lọ ńlọ ní ẹ wá o àìfojúhànde àwọn iléeṣẹ́ wọ̀nyí wọ́n ní ó fi mú kí iṣẹ́ àwọn tura kó sì narùn sí ni ó ti fi hàn gbangba gbangba yìí pé àbí àwọn ń jáfín kan ń gbà yìí tó ń gbà yìí wọ́n ní ó túmọ̀ sí pé wọ́n ti kó owó náà ná nínú àpà èéṣe tí ọlọ́pàá ní dúró ń bẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí gbọ̀n ipò òjòwó gbé lágbájá ọjọ́ran jẹ wọ́n ní ta ni ó jẹran tí ò níyọ̀ hmm. wọ́n ní kété tá a ti pè wọ́n tó bá jẹ́ ẹni tí ọwọ́ rẹ̀ mọ́ ni tí ò sì jẹ́ pé abíyá rẹ̀ ń jáfín kan ojú ọgán bẹ̀ ni wọ́n ti yọjú owó báyìí kà sábàyìí kà òde bó o lẹ ṣe na bá a ṣe na rè wọ́n ó sì ṣàlàyé wọ́n ní látìgbà náà títí di àsìkò tá a wà yìí ń ṣe ni wọ́n mú wa nígàn wọ́n ní ẹ wá wò ó iléeṣẹ́ mọ́kàndínní ọgọ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ fifty nine ministries àti ẹ̀ka iléeṣẹ́ ìjọba departments àti àwọn àjọ ìjọba kan agencies ńlá ké sí kí wọ́n wá fojú hàn dégedégbé lórí bí wọ́n ṣe ná owó náà nínú apà wọn ni owó ilé ìtẹ́wárí yìí o pọ̀nmọ́lẹ́jẹ̀sùn màálùú rẹ̀ ó lè yín lóru àbí hmm. kẹ́ ẹ̀ máa fojú kan oorun lókù wọn ni níbi tá a bá nǹkan dé dúró yìí a rí i pé a gba owó ìpadà láti ọwọ́ yín sí àsùnwọ̀n ìjọba wọ́n ní ọjọ́rùú wednesday ọjọ́ kẹtàdínlógún oṣù kínní ọdún ta a wà ń bẹ̀ yìí ní ilé tí wọ́n kọ́ gbé ìjókòó wọn ni wọ́n yí síwájú léyìí tí wọ́n fi fi àǹfààní sílẹ̀ láti bá àwọn ènìyàn rere ìpínlẹ̀ ọ̀yọ́ kẹ́dùn nípa ti ọ̀rọ̀ ìdúgbàmù àdó olóró èyí tó dún lọ́jọ́ ìṣẹ́gun tuesday ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní sẹ́rí ìjókòó wa tá a jókòó padà báyìí wọ́n ní ọ̀rọ̀ lórí àwọn iléeṣẹ́ ọ̀hún ni ẹ máa múra lẹ̀ o bílíọ̀nù márùndínní àádọ́rùn-ún owó náírà èyí tẹ́ ẹ kó mi bíi ti kàlòkàlò ẹ ṣàlàyé ibi tẹ́ ẹ bá kó owó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kó sí alága ìgbìmọ̀ náà Bámidélé Salam tí í ṣe ọmọ ẹgbẹ́ òṣèlú PDP láti ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà sọ ọdún mọ́ ẹ pé pẹ̀lú gbogbo àwọn ìwé tá a ti fi ké sí àwọn iléeṣẹ́ àti àjọ gbogbo wọ̀nyí láti wá yọjú wọn ò yọjú àwọn ọmọ orílẹ̀-èdè wa nàìjíríà sì wà ń bẹ̀ lásìkò tí covid-19 sì wọ̀lú ojú àwọn èèyàn rí tó bẹ́ẹ̀ ní kálukú wọn sì ń yí àgbàdo ọ̀rọ̀ sí ara ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà àṣé ẹ̀yin gangan ilẹ̀ wà nídìí ọ̀rọ̀ ẹ̀yin gangan ni kòkòrò tí ń bobì yìí jẹ́ tẹ́ ẹ̀ jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n gbádùn ètò ìṣèjọba ẹ má wọ̀rì ọwọ́ tó bá yín ìjókòó tá a bá máa jókòó lọ́sẹ̀ tí ń bọ̀ sanna ọ̀rọ̀ ẹ gbọ́ ìtọpinpin tó lapọ́njá ẹ̀ sì rí papà owó ọ̀hún ó gbọ́dọ̀ padà sásùn ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ní kíámọ́sá ní wàrà sísà. ní wérewére ní one two. Hmm ojú ìwé karùn-ún ìwé ìròyìn vangard ìròyìn kan wà ńbẹ̀ tó kàn mí tó kan gbogbo aráàlú ó kan gbogbo àwa tá à ń kàròyìn yìí àwa tá a wà nù stúdíò àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa. wọ́n ní kì í ṣe pé ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà ò ní ìmọ̀lára ń tà ńlá kọjá o hmm. lórí bí ọ̀wọ́n gógó oúnjẹ àti ìgbáyégbádùn ṣe fẹ́ nira díẹ̀ nílẹ̀ wa nàìjíríà pàápàá jùlọ bí ìjọba tó wà lórí ìṣàkóso yìí ṣe yọ owó ìrànwọ́ orí epo tá a mọ̀ sí subsidy ìjọba àpapọ̀ ní àwọn ní ìmọ̀lára rẹ̀ pé nǹkan ò fẹ́ rọgbọ fáwọn ọmọ nàìjíríà orí ń ta wọ́n gidi gan ni bẹ́ẹ̀ ni ẹ̀ka ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tó fi mọ́ ètò ẹ̀kọ́ náà ní ìmọ̀lára rẹ̀ torí pé nǹkan ò fẹ́ bára jọ àmọ́ ṣá títa ríro là ń kọlà tí ó bá ti wá jiná tán yọ padà wá doge ààrẹ tinubu ló sọ̀rọ̀ yìí ńgbà tó bẹ fásitì ìpínlẹ̀ èkó tá a mọ̀ sí inlag wò níbi ayẹyẹ ìkọ́kọ̀jáde ẹlẹ́ẹ̀kẹrìndínláàádọ́ta rẹ̀ tán ṣe ń fásitì ọ̀hún nígbà tí ààrẹ ń sọ̀rọ̀ ẹni kan ní òwèrè òun náà jáde pé ǹjẹ́ ìmọ̀ epo tí wọ́n yọ yìí àti bí owó náírà nàìjíríà ṣe gbalaja níwájú dọ́là pẹ̀lú àtàwọn nǹkan míì tí ó jẹ́ kí ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà kó fún pinpin àtijẹ́ àtimú ti nira ìgbáyégbádùn sì ti fẹ́ẹ́ di ohun ìtàn fọ́pọ̀lọpọ̀ torí pé nǹkan le gan ó ní kódà àwọn ọmọ nàìjíríà míì wà tó jẹ́ pé inú páàhé ni à ń gbé tí ọkàn wọn ò balẹ̀ rárá bíṣọ̀bù ọ̀hún kò ṣàìrọ̀ ìjọba àpapọ̀ lẹwa nàìjíríà pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí ètò ààbò lẹwa nàìjíríà àti pé tán bá ní lọ́kàn tàbí tán gbà lérò pé ìgbéyàwó akọsákọ abọ́sábo nílẹ̀ wa nàìjíríà yóò móríyè ẹ mọ̀rọ̀ o hmm. torí pé nǹkan burúkú ni ó padà wàá tẹ̀yìn rẹ̀ jáde nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí ni wọ́n pé kí ààrẹ ilẹ̀ wa nàìjíríà ó tètè gbé ìgbésẹ̀ ní kánmọ́nkíá láti rí i pé àwọn ìgbésẹ̀ tó gbé lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà tó fi mú kí nǹkan fẹ́ le díẹ̀ yìí kọ́dẹ ọmọ nàìjíríà lọ́rùn ni o àti pé ètò abólẹ̀ wa nàìjíríà tó dorí kodò bí èsogi yìí kó tètè ya agbéra sọ tinubu ẹni tí fún ètò ẹ̀kọ́ pọfẹsọ tahir mahama san tí ó ń gbẹnu sọ fún tó sì ṣojú rẹ̀ níbẹ̀ ló pé lóòótọ́ ni o ẹ jẹ́ ká sọ tòótọ́ fúnra wa owó ìrànwọ́ orí epo tí wọ́n yọ nílẹ̀ wa nàìjíríà ti jẹ́ kí nǹkan fẹ́ le díẹ̀ kódà àwọn òbí àtàwọn alágbàtọ́ tó fi mú àwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa nàìjíríà ni wọ́n ní ìmọ̀lára rẹ̀ ó ní agbé ìgbésẹ̀ yìí ìgbésẹ̀ tí ó sì yí ayé padà sí rere ni ó ní tá a bá yọ owó ìrànwọ́ orí epo ká sì pààrọ̀ ọ̀nà tá a fi ń ṣe pàṣípààrọ̀ owó ilẹ̀ wa nàìjíríà sílẹ̀ òkèèrè ó ṣeé ṣe kí nǹkan tún burúkú jù fún wa àmọ́ ṣá ẹ jẹ́ ká lọ fọkàn balẹ̀ pé lẹ́yìn òkùnkùn bírímù bírímù ìmọ́lẹ̀ ó padà wá wá hmm. ó ní ẹ̀ka ètò ẹ̀kọ́ yóò gba òmìnira tó lágbára púpọ̀ torí pé ńgbọ̀ bá yá àwọn ọmọ nàìjíríà ọkàn sára sáwọn lórí àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé yìí wọ́n ní àwọn lè fi dá yín lójú pé láìpẹ́ láì jìnà kò ní sí pé ọmọkùnrin nílé lọ iléèwé mọ́ nílẹ̀ wa nàìjíríà lórí pé bàbá àti màmá rẹ̀ ò lówó lọ́wọ́ torí ọ̀nà táwọn ń gbé gbà àti gbogbo ọ̀nà táwọn ń sán nísìnyí ọmọ kankan ò ní sọ pé òun ò ní lọ iléèwé wọ́n ní ìdí nu o táwọn fi tún gbé àwọn ìgbésẹ̀ kan ìgbésẹ̀ ọ̀hún òun ni pé oúnjẹ tí wọ́n ń fún àwọn akẹ́kọ̀ọ́ nílé ìwé wọ́n ní ẹ dá ètò oúnjẹ fífúnni padà fáwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ làwọn tún wò pé ẹ jẹ́ ká tún gbé ìlànà kan kalẹ̀ táwọn akẹ́kọ̀ọ́ tí ò rọ́wọ́ họrí tàbí tóbi wọn ò rí jájẹ rímu ríná rílò púpọ̀ tí ó fi mọ́ ní àǹfààní àti gba owó yá tó sì rí owó ìyá òun gbà tó fi ṣe ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ rẹ̀ ńgbà ọba ti sìnrú ìlú tán tá mọ̀ sí NYSC ó lè mọ ni àwọn mọ bí ó ṣe mọ dà padà ó ní àwọn sì tún gbé àwọn ìgbésẹ̀ míì láti rí i pé àwọn dá àwọn ilé ẹ̀kọ́ gíga míì sílẹ̀ àwọn sì fààyè gba àwọn tó wà nílẹ̀ òkèèrè tó fẹ́ dókòwò kí wọ́n wá kódà àwọn fásitì aládàáni àti àwọn tó fẹ́ dókòwò nílẹ̀ òkèèrè lè jọ sọ àsọyépọ̀ láti rí i pé ètò ẹ̀kọ́ lẹwa Nàìjíríà ooru gọ́gọ́ wọ́n sì sọ pé àwọn gbóṣùbà rabandẹ̀ fún ilé ẹ̀kọ́ gíga ti unilag pé wọ́n ń ṣe dáadáa gidi gan-an ni o lórí pé àwọn ọmọ tó ń jáde ń bẹ̀ já àwọn ọmọ tó gbà kàákà sẹ́sì hmm. dúró re ojúwe karùn-ún ìwé ìròyìn Vanguard mo ti mú ròyìn ọ̀hún. ọ̀dà lójú ewé kejì ìwé ìròyìn The Punch ìròyìn rèé tó ní í ṣe pẹ̀lú ìwà ìjínigbé èyí tó wá di ẹrù bàbá àwọn ọ̀jẹ̀jẹ̀ sọ́rùn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ìṣọwọ́ bí wọ́n ṣe ń jí àwọn ènìyàn gbé àti àìlétò ààbò tó gúnmọ́ tó tún rú hmm. jáde lákọ̀tún bí omi ṣẹlẹ̀ rú lórílẹ̀‐èdè nàìjíríà ó ń kọ tonílé tàlejò lóminú àtomi òde o. àwọn ìgbìmọ̀ adájọ́ kan nílé ẹjọ́ sàríà ni wọ́n kọ́ tọ́ka àléébù yìí sí ara ètò òṣèjọba bọ́lá tinubu ipe ẹ̀wá náà kí ló ń ṣẹlẹ̀ gangan àwọn bùṣe gàdàbùṣe gèdè àwọn wo ètò ìṣàkóso bọ́lá tinubu àwọn rò pé nǹkan ó san mọ́nà ni ṣùgbọ́n ìṣọwọ́ bó ṣe bẹ̀rẹ̀ yìí tí àlétò ààbò tó gúnmọ́ tó tún rú jáde wọ́n ní ọ̀rọ̀ yìí ó ń pa omi ìrẹ̀wẹ̀sì síni lọ́kàn láti ní àfojúsùn àti ìrètí pé ọjọ́ ọ̀la orílẹ̀-èdè wa nàìjíríà yóò tẹ̀wọ̀n lọ́wọ́ tinubu kí apá tí ọ̀rọ̀ yìí bọ́ta ni wọ́n pè fún ìpàdé láàrin bọ́lá tinubu àti àwọn èèkàn kùgbò náà yìí pé ẹ wá ẹ jẹ́ ká jọ sàsọyé pọ̀ ọ̀rọ̀ kí ni wàá lọ̀rọ̀ tí àwọn ìgbìmọ̀ náà tí wọ́n gbé kalẹ̀ nígbà wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ṣé ẹ mọ̀ pé ìpínlẹ̀ èkó ìpínlẹ̀ ògùn delta olúluwa ìlú àbújá àtàwọn ìpínlẹ̀ míì bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ń ṣe ni wọn àwọn ajínigbé he àwọn èèyàn káàkiri àárín ìgboro bíi ẹni hègbín hmm. tí wọ́n sì ń jí wọn gbé wọn ní ọ̀rọ̀ yìí ń pọ̀ ju pàá lónìí pàá lọ́la bójú ọ̀hún ò bá fọ́ ràdàràdà ọba o wọ́n ní orílẹ̀‐èdè wa nàìjíríà tá a ti wòye pé bóyá ààbò tiẹ̀ ti ń yàtọ̀ bọ̀ wọ́n ní àfi bí nǹkan ṣe yí kọ́lé lẹ́ẹ̀kan náà tí ọ̀rọ̀ gbogbo tó yí padà wọ́n ní lọ́wọ́ tá wà yìí níṣẹ́ ni wọ́n ń jí àwọn èèyàn kiri débi pé àwọn akẹ́kọ̀ọ́ kan ní Zamfara wọ́n ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì Zamfara àti àwọn òṣìṣẹ́ ilé ẹ̀kọ́ ọ̀hún wọ́n jẹ́ méjìlá tí wọ́n jí gbé lẹ́yìn ìyún ní agbègbè kan ní Àbújá wọ́n tún jí èèyàn mọ́kàndínlógún míì náà gbé wọ́n ní àwọn àgùnbánirọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tún jí gbé pẹ̀lú dírẹ́bà wọn ní ìpínlẹ̀ Akwa Ibom Tinubu Tinubu àìlétò ààbò tó gúnmọ́ wọn ni ó sì ń gbilẹ̀ sí i lórílẹ̀‐èdè wa Nàìjíríà bákan náà owó oúnjẹ ó wọ́n sí i àwọn èèyàn tó ń bẹ̀rù wípé àwọn jàǹdùkú kọlu àwọn lóko àwọn ajínigbé wà lọ́nà àwọn náà roko mọ́ oúnjẹ tún wọ́n láàrin ìgboro wọn làwọn jàǹdùkú wọ́n tún gbéra pa wọ́n tún gba agbègbè kan tí wọ́n pè ní tí wọ́n lọ wà ní Kaduna lọ ìgbà tí wọ́n ò dé Kaduna àwọn ajínigbé tún dé Kaduna náà wọ́n tún lọ ṣòro bíi ọgán wọ́n tún jí àwọn èèyàn gbẹ́ńbẹ̀ náà tí wọ́n sì tún kọlu àwọn e, èèyàn tó lọ bíi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbẹ̀mí wọn nípa àfọnáfọnṣu wọ́n ní ara nǹkan tá à ń sọ rèé o tí wọ́n bá ní kán lọ pè bí tiri wá ẹ wá ní ká fọwọ́ bù kẹjọ ká máa sọ̀rọ̀ ẹnìkan tó ti fìgbà kan àná jẹ́ igbákejì ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn retired deputy inspector general of police Agboola Oṣòdì Glover nígbà tí bá bọ́ tẹnubọ̀rọ̀ ó ní hmm, ìjọba àpapọ̀ ìbásàn bí apá yóò ṣe ká kínní lórí ìnáwó ọ̀rọ̀ ètò ààbò kẹgbẹ́ ìgbìmọ̀ kan kalẹ̀ lórí ti àwọn tó bá fẹ́ fi owó ṣe ìrànlọ́wọ́ fún iléeṣẹ́ elétò ààbò láti mú kí ètò ààbò orílẹ̀-èdè yìí kó túnbọ̀ di dandan sí débi pé owó tí ẹ bá rí pa wọlé mẹ́ ẹ lọ́ọ́ fi ra àwọn èròjà gbógun ti àìlétò ààbò fáwọn tó jẹ́ agbófinró lórílẹ̀‐èdè yìí àti àwọn ọmọ ológun láti máa pèsè ètò ààbò tó lóòrìn fún orílẹ̀‐èdè wa àti àwọn ẹ̀ṣọ́ tó jẹ́ ti ọ̀tẹlẹ̀múyẹ́ ó ṣàlàyé wípé ẹni tí í ṣe alákòóso fún ọ̀rọ̀ iléeṣẹ́ ọlọ́pàá àti alákòóso fún ọ̀rọ̀ iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa nàìjíríà káwọn méjèèjì kí wọ́n gbé ìgbésẹ̀ láti ṣiṣẹ́ papọ̀ mọ́ra wọn láti lè mú kí ọ̀rọ̀ ètò ààbò yìí kó túnbọ̀ gbé pẹ́ẹ́lí ju bó ṣe wà yìí lọ nítorí pé nǹkan ké híhan híhan o ó ní ẹ lọ worú àwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ àkórajọ papọ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n ní wọ́n ti jí kó ní ìpínlẹ̀ sàǹfàrà hmm. wọ́n ní wọ́n ń lọ bíi márùndínlọ́gọ́jọ Hmm. one hundred and fifty five ní gbogbo eh, àwọn èèyàn tí wọ́n ti jí gbé ní Zamfara àti Niger wọ́n jiyàn gbé ń bẹ̀ Delta wọ́n tún jiyàn gbé ń bẹ̀ wọ́n ní ẹ wá wo gbogbo àwọn èèyàn tí wọ́n kàn jí gbé wọ̀nyí ó ń pa ètò ọrọ̀ ajé lára tó bá sì ti ń pa ètò ọrọ̀ ajé lára òjòjò padà wàá ṣògùn ètò ọrọ̀ ajé lágádángbọ́n ó ní ẹ wo tàwọn àgùnbánirọ̀ náà tí wọ́n tún gbé ti dírẹ́bà ti dírẹ́bà wọ́n ní wọ́n ń bẹ lákàtà wọn báyìí o látìgbà tí wọ́n ti jí wọn gbé wọn ò tí ì mọ ọ̀nà tí wọn ó gbà láti rí àwọn àgùnbánirọ̀ yìí àti dírẹ́bà àwọn tó wà lákàtà bẹ́ẹ̀ ni tọ́lọ̀sìn rúùlù wọn nígbà tó dọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún tá a wà ńbẹ̀ yìí àwọn jàǹdùkú tún lọ sí agbègbè kan tí wọ́n pè ní Buhari wọn ní ní olúluwa ìlú Àbújá wọ́n tún palẹ̀ àwọn èèyàn tí ń lọ bíi mẹ́tàlélógún wọ́n tún kó wọn ńbẹ̀ ní bẹ̀rẹ̀bẹ̀ wọ́n ní wọ́n tún lọ sí agbègbè kan náà àwọn mọ̀lẹ́bí àkàdúríyà wọ́n ní wọ́n tún kó àwọn mẹ́fà náà nínú tiwọn wọ́n tún lọ sí ẹkùn agbègbè kan tí wọ́n ní ìdílé ọládosù kan wọ́n ní ibẹ̀ yìí náà wọ́n tún fọwọ́ bá èèkàn kùgbù àwọn olóyè ní ìlú ni wọ́n wá ń sọ̀rọ̀ yìí pé bèbí odò ni mo wà ògùn náà mi ò gbúdọ̀ bọ́ sómi Tinubu òun tàn ó ní kó má sun àsùnpara o bíi bẹ́ẹ̀ kọ́ àtòun àtògúnná ni wọ́n padà tẹ́dún bodò nígbẹ̀yìngbẹ̀yìn wọ́n ní wọ́n wá jí àwọn èèyàn kó lọ bẹ́rẹ́bẹ́ wọ́n wá ń lọ béèrè fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin mílíọ̀nù náírà gẹ́gẹ́ bí owó tí wọ́n fi dá wọn nídè seven hundred million naira ransom wọ́n ní ibo ni kí wọ́n ti gbé rí fún àwọn èèyàn mọ́kàndínlógún tí wọ́n tún jí gbé lọ tí wọ́n wà lákàtà wọn wọ́n ní àwọn mẹ́rin kan náà wà tí wọ́n tún jú kó níyànà ọ̀tọ̀ wọ́n ní lára àwọn náà rèé ni wọ́n ti ṣekú pa àwọn èèyàn kan yìí o tí wọ́n pè ní Nahiba àti Fọlọ́runṣọ́ Àríyọ̀ wọ́n ní àwọn afurasí ajínigbé yìí wọ́n sì ń ṣiṣẹ́ láàbù yìí lábẹ́ òrùlé orílẹ̀-èdè wa nàìjíríà àwọn aláṣẹ orílẹ̀-èdè ẹ̀ sì ń sùn ẹ̀ sì ń jí ẹ̀ sì wá wọ̀ ọkọ̀ fi ṣàdá wọ́n ní wọ́n ní kìnìún wọlé hmm. ó gbé ọmọ tálíkà ẹ ló ń fọ̀lú mọ́ ńgbọ̀ ọba lẹ́nu gbé ọmọ olówó hmm. ẹ má jẹ́ káriwo ta o ẹ tètè wá wọ̀kọ̀ <laughs> kẹ́ ẹ fi ṣàdá hmm. lásìkò tá a wà yìí. onílòrò òkìje ojú ìwé ìwé ìròyìn nàìjíríà Tribune wà ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà yóò gbé ìdájọ́ kalẹ̀ láti mọ̀ bóyá àwọn gómìnà mẹ́tàlá kan yẹ kó wà lórí àpèrè ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ kó wa wọn àbí kan júwe lé fún wọn pé kàn máa lọ lé wọn ni pẹ̀lú àkóòtó àwà yìí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà gbé kalẹ̀ lónìí wọn ni àwọn ìpínlẹ̀ tí ó sì mọ odó tí wọ́n dọ̀rùn lásì ní ìpínlẹ̀ Ògùn wà àtàwọn ìpínlẹ̀ méjìlá míín níbi tí wọ́n pé fàákájà ti ń wá láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan tí wọ́n pé ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà ẹ dákun o ẹ bá wa júwe ilé fún gómìnà báyìí pé kó máa lọ lé torí ètò ìdìbò tán ṣe tó gbé wọlé kò mọ̀yán lórí tó gẹ́gẹ́ bá a ṣe gbọ́ wọ́n ní ìlànà òfin nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà ń tẹ̀lé ìlànà ní ìlànà pẹ̀lú ìbámu ètò òfin ilẹ̀ wa nàìjíríà ọgọ́ta ọjọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti perúfẹ́ ẹjọ́ ọkọ̀ tẹ́milọ́rùn nílé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà gbọ́dọ̀ gbé ẹjọ́ ka gbé ìdájọ́ kalẹ̀ láti mọ ibi tí igi ó wò ó sí bí bẹ́ẹ̀ kọ́ ẹjọ́ òun ò ní ṣe é gbọ́mọ rárá wọ́n ní yàtọ̀ sí ìpínlẹ̀ Ògùn àtúnrí àwọn ìpínlẹ̀ míì náà bíi ìpínlẹ̀ Delta Nasarawa Gombe Kebbi àtàwọn ìpínlẹ̀ míì àwọn ẹgbẹ́ òṣèlú torí wọ́n wà ńbẹ̀ táwọn náà ń pe ẹjọ́ pé kí ètò ìdìbò ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 tó gbé àwọn gómìnà kan wọlé kán mọ́ kan fagilé láti rí ẹgbẹ́ òṣèlú APC ẹgbẹ́ òṣèlú PDP New Nigeria People Party NNPP NNPP àti Labour Party tó fi mọ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP Nigeria Tribune nígbà táwọn wo ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Delta wọ́n ní gbági kenneth ome wamba ti ẹgbẹ́ òṣèlú sdp àti ọmọage ove augustine ti ẹgbẹ́ òṣèlú apc àti pella kwaribele kennedy ti ẹgbẹ́ òṣèlú lp náà ń pé ìbò tó gbé sheriff obowori ti ìpínlẹ̀ delta wọlé kò kúnná tó hmm. Hmm. wọ́n nígbà tí wọ́n tún wò ó wọ́n tún rí i pé emmanuel david omo omugabo ti ẹgbẹ́ òṣèlú pdp òun náà ń pariwo pé bí wọ́n ṣe kéde ẹnjìnìà Sule Abdullahi ti ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Nasarawa kò dùn mọ́ òun nú àti pé bí ìgbà tí wọ́n fẹ́ tẹ ẹ̀tọ́ ọmọnìyàn òun mọ́lẹ̀ ni tí wọ́n sì fẹ́ gbèrú òun láti ẹ̀yìn ní ìpínlẹ̀ Ògùn Adébútú Ọládipúpọ̀ Ọlátúndé tẹgbẹ́ òṣèlú PDP nírawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà pé gbogbo yàdàyòdò tí Abíọ́dún Adédàpọ̀ ti ẹgbẹ́ òṣèlú APC ti ń dùn tínú rẹ̀ sì ń dùn pé òun ni gómìnà ti ìpínlẹ̀ Ògùn ọ̀yá ẹ ti gìbọ̀ torí pé kò dúró re fún ìpínlẹ̀ Gombe Jiri Mohammed Baade tẹgbẹ́ òṣèlú PDP náà rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà pé ètò ìdìbò tó gbé Mohammed inú yàyàyà wọlé kò dúró re tó ó sì yẹ kí wọ́n wọ́gi lé ni bákan náà Bande Aminu tẹgbẹ́ òṣèlú PDP ń rawọ́ ẹ̀bẹ̀ sí ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà pé ètò ìdìbò tó gbé Idris Nasri tẹgbẹ́ òṣèlú APC àti igbákejì rẹ̀ Abubakar Umar Agungu wọlé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta ọdún 2023 gẹ́gẹ́ bí gómìnà àti igbákejì rẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún kò dúró re wọ́n ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ bí igbákejì lórí ẹ̀ka ètò ìkànsíra ẹni ti ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà pé bó ló ṣe rí o ò ní <laughs> ìgbẹ́jọ́ mẹ́tàlá mọ̀ làwọn gbọ́ òní sì ní orò òkìje ó wá fún un ní kódà ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà ti ṣètò ètò ààbò tó péye gan tó dúró tán yányán débi pé ọ̀fọ́n ò ní fìrùnàgbá nígbà tí wọ́n bá ń gbé àwọn ìdájọ́ yìí kalẹ̀ kódà wọ́n fi yé wọn pé àwọn tó bá jẹ́ bí agbẹjọ́rò tí wọ́n ń ṣojú àwọn olùpẹ̀jọ́ àti àwọn tó fẹ́ jẹ́jọ́ kọ̀ọ̀kan wọ́n tún mú agbẹjọ́rò méjì méjì lọ́wọ́ wọ́n ní kò sì gbọ́dọ̀ ju méjì méjì lọ kódà àwọn tó jẹ́ bí àgbà ẹgbẹ́ òṣèlú tàbí àwọn adarí wọn ni tí wọ́n bá ti fi òǹtẹ̀ lù pé kí wọ́n wọlé ni wọ́n ra àyè wọlé kò ní sí ààyè irúwà ògiri wá nílẹ̀ ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa nàìjíríà lónìí ibi tó rò ó ti kìje ojú ìwé kọkàndínlọ́gbọ̀n ìwé ìròyìn ti nàìjíríà tribune ibẹ̀ mo ti bá a. ok nánínáni wọ́n ní o ṣọ́ra kó o má bà á nẹ́ni ọba nàyànnàyàn ṣọ́ra kó o má bà á nẹ́ni òòṣà àtẹ́ni ọba àtẹ́ni òòṣà kò ṣeé gbá lójú kò ṣeé ta láyà níwọ̀n o bí èèyàn bá fẹ́ dífá ẹlẹ́tẹ̀ẹ́ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní ẹ̀ẹ́sàn mílíọ̀nù àádọ́ta owó náírà fún aya olóògbé MKO Abiola aya rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀jọ̀gbọ́n Zainab Abiola torí pé ẹ ti tẹ ẹ̀tọ́ rẹ̀ lójúmọ́lẹ̀ ìdí àtìtúmọ̀ ẹjẹ́ àjọgbọ̀ gbàgede ojú ewé kẹrìnlá ìwé ìròyìn The Punch ń bẹ gángan mo wà. wọ́n ní ń ṣe ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kan ni wọ́n wọlé tọ̀ mọ̀mọ́ lọ ọ̀jọ̀gbọ́n Zainab Abiola tí wọ́n sì lọ gbé mọ̀mọ́ ní pápá ìyáká ó yá ẹnì só ń tẹ̀sán ẹnì só ń tẹ̀sán wọn ni àà kí ló wọn a ṣe hmm. kí ló ṣẹlẹ̀ kí ló le tó bẹ́ẹ̀ gangan ta ló ràn yín láti bo sí bo ìwọ ta ni àti ta ni nítorí ta ni wọ́n ní wọ́n sọ fún mọ̀mọ́ ni pé mọ̀mọ́ ẹ kọpúrẹ́ẹ̀tì ni o kẹ́ẹ̀sì nìṣó lẹ́rọ̀ wọ́n ní aṣọ tí màmá wọ̀ láti wọ̀ sùn ìyún náìtì night gown wọ́n ní iná ni wọ́n fi gbé mọ̀mọ́ dé àgọ́ ọlọ́pàá ó nígbà tí egbe wa ń re pétégbèrègbè ni màmá láǹfààní àti bẹ gègé lọ́wọ́ ẹ̀ pẹ̀lú agbẹjọ́rò wọn pé à ẹ ti tẹ ẹ̀tọ́ mi lójúmọ́lẹ̀ kí ni hmm. ìbá àṣẹlẹ̀ kí ni ìbá àdé tó wá jẹ́ pé aṣọ àwọ̀sùn tó wà lára mi. náà mo ní hmm, mo bá jẹ́ kí hmm. màmá wọṣọ. àbí ńlẹ́ fi gbé mi dé àgọ́ ọlọ́pàá èèyàn ń ṣerú eléyìí kéèyàn mú jẹ wọn nígbà wọn gbá iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ní ìwé ọ̀rọ̀ di ọ̀rọ̀ ilé ẹjọ́ tó ga jùlọ ilé-ẹjọ́ tó ga jùlọ lólùlùwà ìlú àbújá ọjọ́bọ̀ thursday àná ìní wọ́n gbé ìdájọ́ kalẹ̀ lágbègbè kan tí wọ́n pè ní gúdù wọ́n ní ibẹ̀ ni wọ́n ti gbé da ipe tọ̀ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ìwọ ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà nítorí pé ajá tó bá ṣègbọ̀nsẹ̀ sílé ẹnu ẹ̀ náà làá fi ko iṣu ẹni tó sì múni tọwọ́ ẹni bepo àwọn òṣìṣẹ́ yín ó ti tọwọ́ yín bọ epo fún ìdí èyí iléeṣẹ́ ọlọ́pàá gbọ́dọ̀ lọ san ẹgbẹ̀lẹ́mùkú owó tó ń lọ bíi àádọ́ta mílíọ̀nù náírà fún mọ̀mọ́ ọ̀jọ̀gbọ́n Zainab Abiola aya olóògbé hmm. olóyè MKO Abiola lẹ́yìn tẹ́ bá san fifty million naira àádọ́ta mílíọ̀nù náírà ìtàn fún mọ̀mọ́ ẹ tún wá bẹ gègé lọ́wẹ̀ sínú ìwé ìròyìn olójoojúmọ́ lẹ̀ wá ńláńlá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí pé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà a ti ṣìyàn gbé lọ́nà tí ò tọ́ a sì ti wá láti bẹ̀bẹ̀ lẹ́yìn rẹ̀ lohun gbogbo tó bá kù ni ó máa tẹ̀lé ní ṣísẹ̀ntẹ̀lé wọn ni ọ̀rọ̀ yìí eré ni wọ́n pè é àwàdà ni ọ̀rọ̀ pọ̀ o nínú ìwé kọ́bọ̀ rẹ̀ kódà lára àwọn tí wọ́n mú mọ́nú ẹjọ́ ọ̀hún wọn ni iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà àmọ́ ìpẹ́kítọ̀ kan náà tẹ́jú moses wọ́n mú onímọ̀ ẹ̀rọ ibrahim tí í ṣe ọmọ ẹni tí í ṣe ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún iléeṣẹ́ ọlọ́pàá usman alkali baba àwọn èèyàn tí wọ́n kó pọ̀ sínú ìwé ìpẹ̀jọ́ ọ̀hún wọ́n pọ̀ o ṣùgbọ́n èyí tó jẹ́ ìdájọ́ tó jáde wá ń bẹ̀ gangan níwájú onídàájọ́ ọ̀ṣọ́ adébíyì ni pé kí wọ́n lọ san mílíọ̀nù àádọ́ta fún mọ̀mọ́ kí wọ́n sì tọwọ́ bọ kí wọ́n kọ ìwé sí iléeṣẹ́ ìwé ìròyìn ńlá méjì pé ìgbésẹ̀ táwọn gbé àwọn kò ẹ lọ gbá ìwé ìròyìn ti the punch mú ojú ewé kẹrìnlá rẹ̀ ńbẹ lọ́wà. ìròyìn kan bẹ lójú ìwé kejì ìwé ìròyìn nàìjíríà Tribune kó tó di pé àṣàrí lọ polówó ọjà díẹ̀. tọ́ni ẹjọ́ kan ti ń pe àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àbí móhùnmáwòrán nílẹ̀ wa nàìjíríà tí wọ́n sì ní àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ àti iléeṣẹ́ tí ó bá ń gbóhùnsáfẹ́fẹ́ tó fi mọ́ móhùnmáwòrán tọ́ni wọ́n gbé owó ìtanràn bíi mílíọ̀nù márùn-ún lé wọn lórí tẹ́ẹ̀ bá gbàgbé wọn ní ilé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà tó wà nílùú àbújá ti wọ́gi lé wọ́n sì ń sọ fún àjọ tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ àti móhùnmáwòrán pé ẹ ní agbára lábẹ́ bó ti wò ó rí láti pé kí àwọn iléeṣẹ́ yìí kó sanwó òtanràn nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ Justice Rita Ofile Ajumogobia ti ilé ẹjọ́ gíga tó wà ní ìlú àbújá ń lọ sọ bẹ́ẹ̀ pé NBC ò ní ipá tàbí ìkápá kan lábẹ́ òfin ilẹ̀ wa nàìjíríà láti sọ pé kí àwọn iléeṣẹ́ amóhùnmáwòrán àti ìgbóhùnsáfẹ́fẹ́ ó sanwó ìtanràn mílíọ̀nù márùn-ún lórí pé wọ́n gbé àwọn fọ́nrán kan jáde tó ṣàfihàn bí nǹkan ṣe rí pàápàá jùlọ lẹ́ka ètò ààbò nílẹ̀ wa nàìjíríà tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà àti àjọ NBC koro ojú sí pé kí ló dé gbogbo ọ̀rọ̀ lẹ́yìn ń sọ ọ́ tán ni nígbà tí justice ophelia agumogbobià ó sọ̀rọ̀ ó ní ẹ wò ó NBC gẹ́gẹ́ bí àjọ tí ó ṣètò tàbí darí ọ̀rọ̀ tí ń lọ lórí afẹ́fẹ́ àbí móhùnmáwòrán wọn ni ó ti ṣejú kápá rẹ̀ lọ láti pé òun fi owó òtanràn jó wọn lára pé ọ̀yá ẹ lọ san mílíọ̀nù márùn-ún márùn-ún adájọ́ ọ̀hún ní bó tiẹ̀ jẹ́ pé abala òfin kan wà tí NBC máa ń tábà gọ́ sí pé hmm. a ní ìkápá láti sọ pé a kí iléeṣẹ́ tó bá tako òfin tàbí tó bá rúfin ọ̀sán owó òtanràn wọn ni kò sí ntọ́jọ́ mọ́ hmm? kódà àjọ kan tí mo ń jà fún ẹ̀tọ́ àwọn iléeṣẹ́ tí ń gbóhùn sáfẹ́fẹ́ ó ní àjọ ọ̀hún ló pe ẹjọ́ náà kódà ilé ẹjọ́ gbóṣùbà fún àjọ náà pé ó dúró re láti rí i pé wọn tẹ ẹ̀tọ́ àwọn ọmọnìyàn mọ́lẹ̀ ó sọ̀rọ̀ pé inú òun dùn pé ẹ ṣerúfẹ́ nǹkan báyìí torí pé ohun táwọn iléeṣẹ́ yìí ṣe kò tí ì tako òfin agbẹjọ́rò kan tó fi ìlú Àbújá ṣe bùjókòó Uche Amulu òun náà ló pẹjọ́ náà tó pé ẹ náà bóò ni wọ́n ṣe sọ pé kí àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ móhùnmáwòrán wá sanwó tanran mílíọ̀nù márùn-ún lórí ìkíni náà lórí pé wọ́n ṣàfihàn fọ́nrán kan tó ṣe àtúpalẹ̀ bí ètò ààbò ilẹ̀ wa nàìjíríà ṣe pinyẹ̀kẹ̀ tó pàápàá jùlọ ní ìpínlẹ̀ sàǹfàrà níbi tí wọ́n ti ṣàfihàn rẹ̀ fún gbogbo ọmọ aráyé rí pé àwọn ajínigbé àti àwọn ajínigbé pawó bí wọ́n ṣe ń ṣiṣẹ́ wọn rèé wọ́n ní ọgbà tí wọ́n ti ṣe yìí níjọba àpapọ̀ lẹwa nàìjíríà koro ojú sí wọn lọ́dún náà lọ́dún 2022 tẹ́sí pé ọ̀yá ẹ gbọ́dọ̀ san mílíọ̀nù márùn márùn gbogbo ẹ̀yin iléeṣẹ́ tẹ́ gbé fọ́nrán ọ̀hún jáde tí ẹ̀ ń sọ wọ́n ní àà bí ìgbà tí ẹ fẹ́ mọ fọwọ́ bòyàn lẹ́nu ni ó sì mm. ta kó òfin òmìnira fún àwọn a asọ̀rọ̀ lórí afẹ́fẹ́ tàbí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ nílẹ̀ wa nàìjíríà pé kóníkálukú wọn ó lè gba ìròyìn kóníkálukú wọn ó sì lè sọ bí nǹkan ṣe ń lọ ẹ wo ọ̀rọ̀ pọ̀ mẹ́ o ojú ìwé kejì ìwé ìròyìn ti Nigeria Tribune. Hmm. ẹ já gbéra ká lọ sí ojú ọjà nígbà tá a bá padà dé ajá balẹ̀ ìròyìn tẹ̀ síwájú ọ̀rọ̀ lórí bí àwọn kan tó jẹ́ ọmọ lárìnlọ́ọ̀dù ṣe ń ta ilé fún àwọn ààrẹ. ọ̀rọ̀ Emefiele àti àwọn ẹjọ́ míì tán fi há lọ́fun ó ń bọ̀ padà. Okay. ajá balẹ̀. mẹ́jà kẹ́tẹ́ta twenty twenty four. Ladies ìyìn tó máa ń kún fún testimony nínú ìjọ CAC gbaremu center not by my power iṣẹ́ nípa agbára mi làkúrí ti twenty twenty four yìí lọ́jọ́ Friday twenty sixth January látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ di mẹ́fà ìdájí ọjọ́ kejì àròmọ nínú ìyìn tó ń ta sẹ́sán láti ru ọlọ́run sókè lórí ìtẹ́ pẹ̀lú àwọn olórin ẹ̀mí bíi Adéyínká Aláṣeyọrí bọ́sẹ̀ super ìròwúfà SA dynamic ìyanu olúwa praise pastor Fuji pẹ̀lú jíjí choir evangelist Dr. Ayọ̀ Ajẹ́wọlé wòlíà alààyè pásítọ̀ sí ọláyà the convener wọ́n a máa súre nínú ìyìn lọ́jọ́ friday twenty six january twenty twenty four látàgọ́ mẹ́fà ìrọ̀lẹ́ ní mẹ́fà ìdájí ọjọ́ kejì nínú ìjọ csc gbaremu center tó wà ní leaders junction tribune road mọ̀lẹ́ falafel òkè àdó ń bàdàn mega entata twenty twenty four ìpàdé yìí tó máa ń kún fún testimony ó yá o a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí mbẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló fa àlùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà number twelve arẹ́tẹ̀dù street àrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àkórede àti múrewa àmúrewa ṣe máa ṣe nìyẹn tí pọ́ǹpì ló ṣe bẹ́ẹ̀. tí pọ́ǹpì concept developer that cares. Eh! ẹ̀rọ ló ń bímọ ń bẹ̀rẹ̀ ẹranko mm. ló ń bímọ ń bẹ̀ yẹn. Ah, ẹ̀kọ́ èèyàn ni èmi ni o. bàbá fi kà sílú. ẹ kí jẹ̀dí ni o. jẹ̀dí kẹ̀ níwájú báṣkìọ́ jẹ̀dí. kí ló pè. báṣkìọ́ jẹ̀dí. báṣkìọ́ jẹ̀dí. Ah, ó dáa tó bá rí bẹ́ẹ̀ máa fi eh. báṣkìọ́ jẹ̀dí oníyẹ̀fun eh. lọ iṣẹ́ sí yín. Eh. bàbá fi kà àní ẹyẹ dún bí ẹran. tó bá fi báṣkìọ́ jẹ̀dí rẹ sẹ́mẹ̀ẹ́dún bẹ́ẹ̀ ni o. Ah báṣìkì ọjà ní kọjá bẹ́ẹ̀ o ọ̀pẹ́ yìí dúró mi wá ló kàn àfi bẹ́ẹ̀ kó ṣòro ah, báwa dẹ̀ ṣe. Báṣkì ọ̀jẹ̀bí àjẹbí Trado Medical Company Limited ló ń ṣe. Ó wà ní oníyẹ̀fún. Bẹ́ẹ̀ ló wà ní gbogbo ilé ìtajà oògùn. Láti jẹ́ alágbàtà ẹ pè zero nine one five four three nine nine nine nine three tàbí zero eight zero twenty six twenty six sixty eight twenty six. Báṣkì ọ̀jẹ̀bí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí ọkọ̀ jẹ̀dí. Thank you. ṣó fẹ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà ọ̀jẹ̀ tí ó mọ wà pẹ̀lú rẹ lóòrèkóòrè ìwọ náà sì lè máa kọ̀ròyìn kàròyìn bá di pèdèpèdè bó o la ṣe sọ dogo tí o fi ní dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálàbà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn sí lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ibadan. pé zero eight zero three two two four one nine two six royal sky media academy yóò sọ ọ́ di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ báwọn aráàlú ṣe mú búláyà gómìnà Ṣèyí Mákindé ìgbésẹ̀ ìlọrẹ́rìmù dínkù ògùn láti lè jẹ́ kẹ́ rí pẹ́sẹ́tà kà láwọn ibùdó tó súnmọ́ yín káàdì wà ní bàbá onílù abẹ́ bíríjì ọ̀rẹ́ méjì abẹ́ bíríjì ọlọ́nṣogbo àti ilé epo gẹ́sàbù ní new garage Mr Biggs mọ́kọ́lá nepa office ní BCJ àti ilé ẹja tó wà ní ọmọ àdìo agbègbè àgọ́ ọlọ́pàá tó wà lọ́jọ́ agbowó complex ìyànà poli olúyọ̀lé junction ní mobile àtiwájú fidelity bank ní challenge ilé epo lista ní bẹ̀rẹ̀ kọ́nà ìlóríta pẹ̀rin orí bíríjì lẹ́ lẹ́gbẹ̀ẹ́ àsùnlẹ̀ lọ́lọ́sọ̀gọ ilé epo nídìí ìrókò the wheel àtọjà amúlòkọ bẹ̀rẹ̀ àgbẹ̀dẹ post office secretariat wema ní bódìjọ ọjà akébílẹ̀ bus stop àti mọ́níyà garage káàdì wà ní sango àti àrùn láàrin ibi ní aisola àti mọ́kọ́lá ilé epo ojú ọjà pẹ́tẹ́ àti last bus stop láwọ̀tán iná ọ̀làjì ní géètì ìsàlẹ̀ basọ̀rọ̀ ọjà junction general gas àtàkùbọ̀ ojú rin five hundred naira péré ní paycenter card kò sí àyànṣe káàsì nínú omi tuntun bọ́ọ̀sì mọ́ o káàdì là ń lò lọ́ọ́ ra Yeah. àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tíná mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú pẹ̀rímítà fẹ́ǹsì àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ mi yọ KK Global Engineering Company tó wà ní MKK Multipurpose Building agara odò ẹja New Garage Area ibadan. ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sáde èbù nínú orúkọ wọn àwọn olónilẹ̀ grace estate tó wà ládébáyé area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù láǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. Galán. àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tó ti dé o ìrìn ẹ̀mí eléyìí á tún ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn a great opportunity for you to visit this site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí ẹ má jẹ́ kó fò yín rú Láti forúkọ ẹ yọjú sí ọ́fíìsì yìí fi flight. Success House seven up road Olúyọ̀lé main estate Ring Road Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. <laughs> bá a rọ́kọ̀ àrèkó lóòótọ́ àmọ́ bá a bá fẹ́ ṣèrìn àjò láti ibìkan sí ibìkan nítòsí láàrin ìlú àti lẹ́yìn odi láì nífojúwi náà hílàhílo àwọn awakọ̀ tí wàá yàn bí ẹni wewúrẹ́ Mevron lodu. Mevron á fún yín ní mọ́tò pẹ̀lú awakọ̀ tó dángájíá tá a fi ṣèrìn àjò pẹ̀lú rọrùn lówó tí ò fani lápò ya kódà bẹ́yìn bá fẹ́ lo bọ́tò láti kó gbogbo ẹbí yín ṣèrìn àjò pẹ̀lú Mevron ẹ̀dínwó tún wà fún yín lórí ẹ̀ Mevron tún bá ní gbẹ́rù gbọ́jà láti ibìkan síbìkan home delivery pabambari ibẹ̀ ni pé kò sígbà tí ẹ pè wọ́n lọ́sàn-án tàbí lóru tí wọn ò ní da yín lóhùn bó ṣe mọ́tò bó ṣe ọ̀kadà wọn lẹ́yìn láàyò àǹfààní ká sanwó lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù ń bẹ fáwọn tó bá ń lò ó déédéé láti jàǹfààní ìtura àrìnkèrìndò ọkọ̀ àti ọ̀kadà ìtajà tó lẹ́gbẹ́ ẹ ṣe kúkú bá a pe nọ́mbà yìí zero one seven hundred one two three thirty tàbí kẹ́ ẹ kàn sí mevron.com lórí ayélujára ẹ sì lè máa lọ tààrà sílé iṣẹ́ wọn ní nọ́mbà fourteen obe street bodijà ńbàdàn ẹ sì tún lè jàǹfààní ẹ̀dínwó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà lórí ìrìn àjò kọ̀ọ̀kan tẹ́ ẹ bá lè ṣe mẹ́wàá pẹ̀lú promo code yìí try mevron pẹ̀lú mevron lílọ bíbọ̀ dìrọ̀rùn gbà. àjàbalẹ̀. Ah, ajá balẹ̀ ń tọ̀ síwájú aago mẹ́sàn-án àbọ̀ ti lù kódà ti kọjá. ẹ jẹ́ lọ sí bódìjà tó bá lè níbi tí kó máa dìjà mọ́ ń sin wọn àlàáfíà lókun ti ara bódìjà ń wá o tọ ọlọ́run ó sì jẹ́ kó yí àlàáfíà ọ̀hún túnbọ̀ jọba bẹ́ẹ̀. ìjàta ló lè dúró. Hmm. wọ́n ní ọ̀rọ̀ tí ìdúngbàmù wọn ṣe olóró tó dún lẹ́kùn agbègbè bódìjà lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tọ àìsàṣọ ọlọ́run pàkánì ó yẹ kó tó àpérò fún gbogbo ọmọ eré wo kíápá ni wọ́n ní ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ yìí tó ṣẹlẹ̀ wọ́n ní àwọn èèyàn tó wà ní ilé ìwòsàn ọlọ́run kó bá wa fún wọn ní àlàáfíà tó péye àmọ́ àwọn èèyàn tí wọ́n ti kéde pé ẹ̀mí wọn ti bá ìṣẹ̀lẹ̀ náà rìn tó ti bá jùnù báyìí ó jẹ́ márùn-ún tí hmm. wọ́n sọ pé ó ti jùnù báyìí ó jẹ́ márùn-ún wọ́n ní àwọn aláṣẹ ìjọba wọ́n ti wá kó àwọn òṣìṣẹ́ ọmọ ológun ṣọ́jà wọ́n ti kó wọn lọ síbẹ̀ lọ́jọ́bọ̀ Thursday láti máa bójútó tìbútòrò àtọ̀tún àtòsìn torí pé bẹ́ẹ̀ àwọn kan ṣe ń lọ síbẹ̀ láti lọ wo kí ló ń ṣẹlẹ̀ hmm. ńlá àwọn kan lọ síbẹ̀ láti lọ kẹ́dùn ńlá àwọn kan tún lọ síbẹ̀ láti lọ wo pé èwo ni àwọn lè rí fọwọ́ kó ń bẹ̀ hmm. wọ́n ní torí ẹni tí ó wà sọ pé òun ó rìnrìn kùnrin lọ síbẹ̀ tí òun ní ó wà á rí ojú sójà tí a wá sọ pé òun fẹ́ bẹ̀rẹ̀ mú nǹkan kan kó ti máa múra gòdì ilẹ̀ wọ́n ní irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe kó àwọn sójà lọ síbẹ̀ fún olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò Fatai Owóṣeni ló ṣe àlàyé pé ohun gbogbo ti wà ní ipò tó dáa àwọn tó fara káàṣá níbi ti ìṣẹ̀lẹ̀ náà wọ́n ní wọ́n wà nílé ìwòsàn àwọn sì tún ń rí àwọn èèyàn míì kó jáde lábẹ́ ẹ̀bìtì tí wọ́n sì ń lọ fún wọn ní ìtọ́jú gbogbo àwọn iṣẹ́ takuntakun báyìí ní ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ti ṣiṣẹ́ tọ̀ olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà ṣèyí mákindé lórí ọ̀rọ̀ ètò ààbò Fatai Owóṣeni ló ṣe àlàyé eléyìí o lásìkò àpérò pẹ̀lú àwọn oníròyìn lọ́jọ́bọ̀ thursday àná níbẹ̀ ló tún gbé ń tọ̀ sí tẹ̀síwájú pé àwọn ròyìn ohun tó ṣe ní láǹfààní tìbútòrò tọ̀tún tòsìn tó lè ṣe àtìlẹ́yìn fáwọn láti mú àwọn afurasí àwọn ṣiṣẹ́ tọ́ láti lè má jẹ́ kírúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí tún ṣẹlẹ̀ mọ́ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ṣiṣẹ́ tọ́ àwọn kanranjẹ́gbọ̀n jàngbọ̀n tó wá wà nídìí iṣẹ́ láabi wọn ni bó ti lè wù kí wọ́n rìn bó ti lè wù kí wọ́n gbé gbà ọwọ́ tẹ̀ wọ́n pàṣọ òfin yóò sì ró wọ̀yà ní etí wọn wọ́n tọ́ka yí pé ẹdó náà ìgbà ó wà ní Bódìjà nílẹ̀ Ìbàdàn tó jẹ́ ilégbèé ìgbàlódé àkọ́kọ́ hmm. nílé tìbútò òro ẹkùn ẹkùn tó jíire tó nífọ̀n tó lè kánná tó sì jẹ́ ojúlówó ah. ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ó ṣe wá di ibùdó tí wọ́n ń tà fún àwọn èrè ńgbà wọ́n ta àkòtò ìbéèrè bẹ́ẹ̀ sí iwájú àwọn olùgbé bẹ̀ ọ̀kan lára àwọn ará àdúgbò bẹ̀ tó ń gbé níbẹ̀ Adékúnlé Àjàdí onítọ̀ bá a ṣe bí nínú wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bíi lárìnlọ́ọ̀dù gbogbo tí wọ́n wà ń bẹ̀ pátá ní ẹlòmíín inú wọn àgbàlagbà ni ó ti rìnrìn àjò lọ sílé òkèèrè ló wà ní ìlú òkèèrè àwọn ọmọ wọn tí wọ́n sì fà sílé tí wọ́n fa lélé lọ́wọ́ wọn ni àwọn ọmọ míì gan náà wọ́n ti rìnrìn àjò lọ èyí tó sì wà nílé ń ṣe ni wọ́n gbé àwọn ilé ọ̀hún ni wọ́n bá gbé e ta wọ́n nígbà wọ́n ti gbé ta ẹni wọ́n rí ni wọ́n ń tà fún tiwọn tó bá sá ti lè rí i pé ó kówó wá ló bá ti kó wọ̀ kó wá tí wọ́n ní pé kí wọ́n gba owó kí wọ́n sì ta lé kò fẹ́ kàn wọ́n nínú wípé ẹni táwọn ta lé fún yìí kì í ṣe ọmọ orílẹ̀-èdè nàìjíríà ààrẹ láti ìlú bòmíì tí ò hmm. ní tí àlè ti ìran rẹ̀ bọ́ọ̀bì kankan láàrin orílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ní ara nǹkan tó ṣẹlẹ̀ rèé o tó sì farúfẹ́ ọfà àfàsẹ́yìn bẹ́ẹ̀ ó ní àwọn ilé ìtura àwọn iléègbé ìgbàlódé nkankan tí ẹlòmíì ti kọ́ sílẹ̀ wọn ni àwọn ọmọ wọn ti fà á tà fún àwọn tó jẹ́ àrè ara rẹ̀ ló wá ń hàn gedegbe nínú àwọn àléébù burúkú èyí tó wá ń hàn nínú ara ìlápẹ́ ìláyẹ ti ìpínlẹ̀ ọ̀yọ́ hmm. àwọn tó wá jẹ́ ọba aláyé àwọn náà ti sọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba àti lóyèlóyè ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti kí gómìnà ṣèyí mákindé pé wọn kì í kú ìpín òbánikẹ́dùn ti ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ láabi èyí tó ṣẹlẹ̀ náà lẹ́kùn agbègbè bódìjà nílẹ̀ ìbàdàn nígbà tí wọ́n ń ṣàlàyé wọn ní kákí gómìnà náà káyìn pé kété tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ni gómìnà ti jígìrì sójúṣe rẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí iṣẹ́ tán ní ẹyẹ ọ̀sọ́kà láti lè dóòlà ẹ̀mí àwọn èèyàn tó kù wọ́n ni, ká gbóṣùbọ̀ kárí fún gómìnà wọ́n tún wá bá àwọn ìdílé àwọn èèyàn tẹ́ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà rìn wọ́n bá wọn kẹ́dùn wọ́n tún wá kí àwọn tó wà nílé ìwòsàn wọ́n sì gbàdúrà fún wọn pé ọlọ́run ó túnbọ̀ fún wọn ní àjíǹde ara olùbàdàn ti ilẹ̀ ìbàdàn bàbá sọ̀rọ̀ láti kí gómìnà ó sì bá àwọn èèyàn náà kẹ́dùn lára àwọn èèkàn òkùnkùn tó tún sọ̀rọ̀ náà ni ọba olúgbọ́n ti orílẹ̀ ègbọ́n tí í ṣe igbákejì alága ìgbìmọ̀ lọ́balọ́ba ọba francis alao àti lórúkọ gbogbo àwọn ìgbìmọ̀ lọ́balọ́ba gbogbo tó kù ni wọ́n kí gómìnà ṣèyí mákindé pé wọ́n kú iṣẹ́ takuntakun lórí ìdóòlà ẹ̀mí àwọn èèyàn tó kù tí wọ́n sì tún sọ ọdún mọ́ pé ọlọ́run ó jẹ́ kí ààbò ọlọ́run kó máa dájú lórí gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ lọ gbá ìwé ìròyìn the punch mú ojú ewé kejì sí ojú ewé kẹẹ̀ẹ́dógún ìwé ìròyìn náà ibẹ̀ wọn kọ sí. Hmm. ọ̀rọ̀ tó jọmọ́ ti ìbúgbàmù tó wáyé nílùú ìbàdàn lọ́jọ́ tuesday kọ́lọ́hún ó ṣàánú wa ń bẹ lójú ìwé keje ìwé ìròyìn Vanguard níbi tí ẹ̀mí méje pẹ̀lú àkọọ́lẹ̀ oníròyìn báyìí tí ó ti sọnù wọ́n ní kódà iléègbìmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní wọ́n dárò pẹ̀lú àwọn tẹ́mi wọn sọnù àtàwọn mọ̀lẹ́bí àwọn tó fara káásá nínú ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún wọ́n sì ní ní kánmọ́ kíá ní kí àṣọ aláàbò nílẹ̀ wa nàìjíríà àti iléeṣẹ́ ọlọ́pàá ó ṣèwádìí àwọn tó wà lẹ́yìn rẹ̀ gangan àtàwọn tó dá wàhálà yìí sílẹ̀ gangan wọ́n fẹ́ mọ àwọn náà tó wà ńbẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá gan kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀yọ́ ọ̀gbẹ́ni adébọ́lá Hamzat ti kéde pé àwọn méjì tí ń gbé inú ilé ibi tí ìbúgbàmù ọ̀hún ti wáyé gangan wọ́n ní wọ́n ń wá wọn wọ́n sọ̀rọ̀ ọ̀hún pé àwọn afurasí ọ̀hún ni wọ́n ń wá láti mọ̀ nígbà tí wọ́n ń lọ káàkiri láti wo ọṣẹ́ tí ìbúgbàmù ọ̀hún ṣe àti iye ẹ̀mí tó sọnù ńbẹ̀ kọmíṣánná ọlọ́pàá ní àwọn ti kéde àwọn méjèèjì bó tiẹ̀ jẹ́ pé wọn ò fowó kọ àwọn méjèèjì ọ̀hún síta pé àwọn kan tí wọ́n gbé àgbègbè ọ̀hún pé àwọn kẹ́fín pé èèyàn bíi méjì wọnú ilé ọ̀hún pẹ̀lú alùpùpù tí wọ́n sì sáré jáde ní kánmọ́nkíá bí ìgbà tí nǹkan lé wọn bí ìgbà tí èèyàn kan ejò nínú sà kó hmm. tó di pé ìbúgbàmù ọ̀hún ó wáyé àmọ́ ilégbèmọ̀ asòfin ní ìpínlẹ̀ ọ̀yọ́ ti pé ó kọ àwọn méjèèjì tí wọ́n mọ̀ pé wọ́n lọ́wọ́ sí ìbúgbàmù ọ̀hún wọn ni àwọn ti dákọ̀ wọn wọ́n sì ń pé kẹ̀lú bí àwọn ṣe ń wò ó wọn fẹ́ mọ ọmọ orílẹ̀-èdè tí wọ́n jẹ́ wọ́n pé kí iléeṣẹ́ ọlọ́pàá ó ṣèwádìí láti rí i pé wọ́n rí àwọn wọ̀nyí àti pé wọ́n mọ orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè tí wọ́n ń ṣe Sawani Yusuf wà lára orúkọ tí wọ́n dá pé òun gangan gan ló ìbúgbàmùbúkú tó gba ẹ̀mí àwọn èèyàn yìí àwọn ẹgbẹ́ àwọn awakùsà nílẹ̀ wa nàìjíríà àwọn náà ti sọ̀rọ̀ lórí ìbúgbàmù ọ̀hún wọ́n sì pé ṣé ká sọ tòótọ́ fúnra wa ìbúgbàmù tó wáyé nílùú ìbàdàn lọ́jọ́ tuesday iléeṣẹ́ tí ń tọ́ka rẹ̀ pé ó kó àwọn nǹkan náà pamọ́ àwọn nǹkan tó lè búgbàmù ọ̀hún tó dá wàhálà sílẹ̀ ó ní kì í ṣọmọ ẹgbẹ́ àwọn o hmm? nígbà tí wọ́n bá Vanguard sọ̀rọ̀ délé àyànlékè ńlọ sọ̀rọ̀ náà ó ní àwọn ni àwọn jẹ́ ẹgbẹ́ àwọn awakùsà nílẹ̀ wa nàìjíríà àwọn sì mọ́ra àwọn wọ́n ní àwọn tí wọ́n kó kinní ọ̀hún pamọ́ wọn kì í ṣe ọmọ ẹgbẹ́ àwọn rárá rárá wọ́n làwọn ti ṣèwádìí pẹ̀lú orúkọ sọ pé wọ́n dá náà wọ́n ní àwọn wá orúkọ ọ̀hún nínú àkọọ́lẹ̀ orúkọ àwọn ọmọ ẹgbẹ́ àwọn àwọn ò rí ìtọ́jọ́ gómìnà ṣèyí mákindé nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí iléeṣẹ́ móhùnmáwòrán kan ṣe fún wọn lọ́jọ́ wednesday ni wọ́n ti sọ pé iléeṣẹ́ ìjọba tí ń fowókọ àwọn iléeṣẹ́ lẹ̀ nílẹ̀ wa nàìjíríà tọ́ka rẹ̀ pé iléeṣẹ́ báyìí báyìí báyìí ló kó nǹkan ọ̀hún pamọ́ ibẹ̀ sí ni nǹkan náà ti bú gbàmù jáde wọ́n sì ní ó kọ àwọn tó ní iléeṣẹ́ náà ààrẹ ni wọ́n wọn kì í ṣọmọ ilẹ̀ wa nàìjíríà nígbàtí àyànlékè wọn mọ sọ̀rọ̀ ó ní lóòótọ́ ni gómìnà ti dákọ iléeṣẹ́ náà àmọ́ nígbà táwọn wo àkọọ́lẹ̀ iléeṣẹ́ àwọn tí ń wakùsà lọ́dọ̀ tàwọn àwọn rí i pé ó kọyìn ò sí lára àwọn ọmọ ẹgbẹ́ àwọn hmm. kọ́lọ́hún jọ kó ṣàánú wa ní o lọ́hún ṣàánú wa ní o ọ̀rọ̀ Emefiele tí mo sọ lẹ́ẹ̀kan bí Emefiele ṣe ń jìjàdù pé kó wọ́n bọ́nú àwọn ẹ̀sùn ọlọ́kọ̀ ọ̀jọ̀ kan tí EFCC fi kọ́ lọ́rùn wọ́n ní bí ìgbà tó jẹ́ pé kàkà kó sàn lára ìyá àti bí ó tún fi ọmọ rẹ̀ bí obìnrin ni o kíní wá ń yí lura wọn ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Nigeria Tribune gbé ìròyìn ọ̀hún pé àjọ tó ń tọ́nà wádìí ìwà àbàjẹ́ àti àjẹrákábá nílẹ̀ wa Nàìjíríà tí wọ́n sì máa ń fi iná sí di àwọn tí àbíyá wọn ń jáfikán lórí pé wọ́n fọwọ́ wọ́n fi ẹ̀yìn pọn owó òlu lọ sílẹ̀ òkèèrè EFCC wọ́n tún ti kó àwọn ẹ̀sùn kan jọ lọ́lọ́kan ọ̀jọ̀ kan ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà ní ibẹ̀ ni wọ́n tún mú ẹjọ́ Emefiele lọ tí ń ṣe gómìnà tẹ́lẹ̀ fún báńkì àgbà nílẹ̀ wa Nàìjíríà ńgbà wọ́n débẹ̀ wọ́n ní ẹ wò ó Emefiele sì ní àwọn ẹjọ́ lóríṣiríṣi láti jẹ́ ló ìjọba àpapọ̀ November seventeen twenty twenty three náà kọ́ fi Emefiele bá ojú ẹ̀ bá ilé ẹjọ́ adájọ́ Hamza Muazu tó jókòó sí Maitama ní ìlú Àbújá ẹjọ́ mẹ́fà ni wọ́n sì gbélé lórí wọ́n ní kódà wọ́n pé ọ̀rọ̀ kan wà tó dàbí ẹ̀ṣẹ̀ fún Emefiele bóun ò sì mọ̀ pẹ́ṣẹ̀ ni bó sì mọ̀ tó sì lọ́wọ́ agbára ni pé ó ń gbé iṣẹ́ àkànṣe fún ìyàwó rẹ̀ ó sì ń gbé àkànṣe iṣẹ́ fún àwọn tó jẹ́ bíi àna rẹ̀ wọ́n ní kódà arábìnrin kan wà tó jẹ́ bíi òṣìṣẹ́ CBN báńkì àgbà nílẹ̀ wa Nàìjíríà tí Emefiele gbé iṣẹ́ àkànṣe fún tó sì jẹ́ pé ó lòdì sí òfin abala ìkọkàndínlógún ti ìwà àjẹkákábà àti àjẹbánu pé kí ẹni tó jẹ́ òṣìṣẹ́ nínú báńkì àgbà nílẹ̀ wa Nàìjíríà mọ̀ tún gba iṣẹ́ àgbàṣe wọ́n ní àwọn ọ̀rọ̀ yìí ni wọ́n kó papọ̀ mọ́ra wọn tí wọ́n sì jọ sọ́tún jọ sósì tán pé ó gbé iṣẹ́ àkànṣe fún ẹnìkan tó ń pè ní Saudatu Rahman Yero tí ń ṣe òṣìṣẹ́ báńkì àgbà nílẹ̀ wa Nàìjíríà láàrin ọdún 2018 àti 2020 owó iṣẹ́ ọ̀hún sì ní bílíọ̀nù ni o wọ́n ní kódà wọ́n tún ní ní on the 16 ọjọ́ kẹrìndínlógún oṣù kẹrin April wọ́n ní ó gbé iṣẹ́ náà fún Saudatu Rahman Yero tó sì jẹ́ pé iléeṣẹ́ tí ó gbé iṣẹ́ náà fún Sádàtù Ramala Yero yìí òun náà jẹ́ ọ̀gá àgbà ńbẹ̀ àmọ́ ńgbà tí wọ́n fi ẹjọ́ ọ̀hún hàn sí Emefiele Emefiele tẹ́wọ́ ni o pé ọwọ́ òun rèé funfun lẹ́lẹ́ o torí pé òun ò ní ẹjọ́ jẹ́ wọ́n tún padà lọ Rotimi Oyedepo tí òun fi ọ̀rọ̀ pọ̀ kó emefiele lọ́fùnpọ̀ òun náà tún ní ẹ wò ó emefiele sì ní àwọn ẹjọ́ kan láti jẹ́ torí pé ní on the seventeen january ń làwọn tún kó àwọn ẹjọ́ kan jọ tí àwọn sì tún ti mórí lọ sí ilé ẹjọ́ láti sọ fún emefiele pé emefiele ó sì jẹ́jọ́ Matibu Kassan tóun náà ń gbẹjọ́rò fún Emefiele náà pé ẹ mọ̀ kó gbogbo ẹ̀ bọ́ ẹ mọ̀ ẹ fún aláyè láti wo àwọn ẹjọ́ tẹ kó sílẹ̀ yìí torí pé à ń láti yiri ẹ̀ wò sọ́tún sósì ẹ sì fún wa ní àǹfààní nígbà tí wọ́n sì tún kó àwọn ẹjọ́ yìí síta wọn pé Emefiele ó gbé àtúnṣe ibi tí gómìnà báńkì àgbà ọmọ gbé tó wà ní nọ́mbà two Global Road ní Ìkòyí ó gbé fún aya rẹ̀ hmm, àti àna rẹ̀ wọ́n ní iléeṣẹ́ tó gba iṣẹ́ àkànṣe ọ̀hún láti ṣe iṣẹ́ àgbàṣe ọ̀hún ló ń jẹ́ Akeston Nigeria Limited ibi tí aya rẹ̀ àti ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ti jẹ́ ọ̀gá àgbà tí wọ́n sì ní ìpín ìdókòwò tó rúra gidi gan ń bẹ̀ kọ́lọ́hún ṣàánú wọ́n ṣàṣọyọ owó òun owó òun bá ti ń dárúkọ owó báyìí fẹ́ mọ́. Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó sọ ọ́ di mímọ̀ fún àwọn ọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ yìí pé ẹ máa lọ lé ah. eléyà bá a bá tójú ọjà dé kán máa lọ lé bò kán máa lọ lé ti dà. ọ̀túnba olùṣínà John Ògúnṣọlá olùdíje sípò ọmọ iléègbèmọ̀ aṣojúṣòfin lẹ́kùn ìdìbò olúyọ̀lé lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP ó ti kẹ́dùn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé àtàwọn èèyàn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé lágbègbè Bódìjà nílùú Ìbàdàn lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ó wá ń gbàládùra kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó tètè jẹ́ kí àlàáfíà padà sínú àgọ́ ara àwọn èèyàn ọ̀hún tí wọ́n nípìn nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún o ọ̀túnba olùṣínà John Ògúnṣọlá ó tún gbóṣùbà kárí láì fúnjọba tó ń ti àwọn ẹ̀ka tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì àwọn òṣìṣẹ́ elétò ààbò tó ń ti àwọn èèyàn tí wọ́n fira wọn jìn láti dóòlà àwọn èèyàn tí wọ́n nípìn nínú làlórí tó ṣẹlẹ̀ ọ̀hún lákòótán ọ̀túnba olùṣínà John Ògúnṣọlá ó ti ń ṣèlérí láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láàrin ìlú lójú náà láti pèsè àwọn nǹkan amáyédẹrùn fáwọn èèyàn tí wọ́n lùgbàdì ìjàmbá tó wáyé ọ̀hún bákan náà ọ̀túnba olùṣínà John Ògúnṣọlá ó ń ké sí ìjọba láti dákun dábọ̀ ṣèwádìí alágbára lórí ọ̀rọ̀ ọ̀hún kí wọ́n sì fojú àwọn èèyàn tí wọ́n bá wà nídìí ọ̀rọ̀ ìbúgbàmù tó wáyé ọ̀hún kí wọ́n fojú wọn hànde sí gbogbo ayé. lórúkọ gbogbo mọ̀lẹ́bí àtàwọn alábàáṣiṣẹ́pọ̀ ọ̀mọ̀wé Dáre Àkàndé ó ti ń kẹ́dùn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù eléyìí tó wáyé lágbègbè Bódìjà nílùú Ìbàdàn lálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday bákan náà ló ń kẹ́dùn pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ń ti àwọn èèyàn lẹ́ka ìṣèjọba ọ̀mọ̀wé Dáre Àkàndé ó ń gbàládùra kọlọ́run ọba láàánú kó dúró ti àwọn mọ̀lẹ́bí àwọn èèyàn tí wọ́n nípìn nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù ọ̀hún o nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ ẹ̀ ọ̀mọ̀wé Dáre Àkàndé ó ń ṣàfọ̀mọ́ wípé gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abíọ́dún mákindé ó gbégbésẹ̀ kíákíá lórí ọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú bó ṣe tètè jígìrì sí ìṣẹ̀lẹ̀ náà gbogbo èèyàn lẹ́ka ìṣèjọba àwọn náà gbìyànjú o gbogbo ìgbésẹ̀ ló sì ń lọ lọ́wọ́ láti rí wípé àwọn èèyàn tí wọ́n fara gbá nínú ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù tó wáyé ọ̀hún kí wọ́n lè bá a padà sínú ìdẹ̀rùn ọ̀mọ̀wé olúdáre àkàndé MON alága àti olùdásílẹ̀ Bellagio airline òun ló fi àtẹ̀jáde yìí síta. alákòóso fún ẹ̀ka nǹkan àmúṣagbára lórílẹ̀‐èdè nàìjíríà olóyè adébáyọ̀ adélabú ó ti ń kẹ́dùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn èèyàn nílẹ̀ ìbàdàn tó ń ti àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀yọ́ lápapọ̀ nípasẹ̀ ìbúgbàmù eléyìí tó wáyé lágbègbè bódìjà nílùú ìbàdàn lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday olóyè adébáyọ̀ adélabú lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde ó ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí eléyìí tó bani lọ́kàn jẹ́ gbáà tó ń ti ìpalára tíṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti mú bá àwọn èèyàn nílẹ̀ Ìbàdàn olóyè Adébáyọ̀ Adélabú ó tọ́ka sí wípé ní kété tó ń rí gbọ́ ìròyìn tó ní ṣe pẹ̀lú ìbúgbàmù àdó olóró nílùú Ìbàdàn ọ̀rọ̀ ọ̀hún ó dàbí nǹkan lọ́kàn òun o kó tó di wípé àwọn èèyàn ṣèwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún ju gbogbo ẹ̀ lọ ìpalára ńlá gbáà ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ti mú dé bá àwọn èèyàn lágbègbè tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti wáyé olóyè adébáyọ̀ adélabú ó wá ń gbàládùra kọlọ́run nínú àánú rẹ̀ kó dúró ti àwọn èèyàn tí wọ́n farapa kí wọ́n bàa lè tètè ní àlàáfíà tó péye nínú àgọ́ ara wọn àwọn èèyàn lẹ́ka ìjọba àtàwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan láàrin ìlú yíká ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ti gbìyànjú láti rí wípé ìdẹ̀rùn ó dé bá àwọn èèyàn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ búgbàmù tó wáyé ọ̀hún lákòótán olóyè adébáyọ̀ adélabú ó ń ké sí àwọn aráàlú láti dákun dábọ̀ kí wọ́n gbìyànjú láti sọ̀rọ̀ jáde àwọn nǹkan yòówù tí wọ́n bá ti rí lágbègbè kó wa wọn gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ò lẹ́tọ̀ọ́ tàbí àwọn ìhùwàsí tó bá kù díẹ̀ káàtó kódà ó lè jẹ́ iṣẹ́ káwọn èèyàn fi tó àwọn agbófinró létí ni o olóyè adébáyọ̀ adélabú wa ń gbàládùra wípé kọlọ́run ọba nínú àánú rẹ̀ kó máa fi ààbò rẹ̀ bo ẹnì kọ̀ọ̀kan nínú ìgbòkègbodò wa orí òkè agbanilágbàtàn tí ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo nípòjìpò ti pé ọdún mẹ́wàá báyìí o bákan náà olùṣọ́ àgùntàn ṣẹ́wọ̀n yẹ̀wù sí ti pé àádọ́ta ọdún. ọkàn mi mọ́ agbanilágbàtọ́ prayer mountain gbàlá ajégúnlẹ̀ ìrágbìjì nípínlẹ̀ ọ̀ṣun láti máa yin ọlọ́run táwọnẹ̀ tó gbàdúrà fún ti ìsàmì ọdún kẹwàá tí bẹ̀bẹ̀ ayọ̀ ti ń ṣẹlẹ̀ lórí òkè pẹ̀lú àkórí ẹ̀ gbogbo agbára all power matthew twenty eight eighteen to twenty bẹ̀rẹ̀ láti monday twenty second january sí friday twenty six january ọdún twenty twenty four yìí ìpele ìrọ̀lẹ́ wà láago mẹ́fà aago mọ́kànlá alẹ́ ní sọ́ọ̀rù saturday twenty seventh january ní ìdúpẹ́ àti wẹ̀jẹ̀wẹ̀mú orí òkè àti tọjọ́ ìbí pásítọ̀ ṣeun oníwàásù bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àlàyé lọ́lọ́run àtúnlò apostle j o iyọlá prophet akínbíyì mark pastor isaiah o aládé pastor ma aláwọdé àwọn olórin ẹ̀mí ní evangelist dr bọ́lá rẹ̀ wùmí babalọ́lá dáre pop ìdòwú fad àtàwọn olórin ẹ̀mí bíi pastor seun oyewusi oníwàásù lólùgbàlejò zero eight zero three three two six eight eight four six ọlọ́run tó ní gbogbo agbára yóò pa èmi àti ẹlẹ́rìí ayọ̀ lórúkọ jésù. ajá balẹ̀. ajá balẹ̀. tọ́ ẹ jẹ́ àgbà ìpínlẹ̀ ọ̀ṣun lọ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ ọmọlúàbí fíìmù tó ń lọ ń bẹ̀ lọ́wọ́ iná àláníkàbù sí etí ìgbọ̀nyín níṣẹ́ sẹ́ńtẹ̀lé o ọ̀rọ̀ lórí gómìnà àti àwọn ọba aláyé tí ń bẹ ní ìpínlẹ̀ náà ńlọrọ̀ dádé lórí gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélékè àná ló sọ ọ́ di mímọ̀ fún àwọn ọba mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan pé kí wọ́n máa lọ lé inú ìwé èyí tí wọ́n kọ sí wọn pé tọ̀ ìyẹ́ ẹ jẹ́ lórí ipò ó ti tó gẹ́ o ọ̀rọ̀ yìí ló ṣe àwọn èèyàn ní kàyéfì pé àá ti gbọ́ pérúkọ wífẹ́ nǹkan báyìí ó ṣẹlẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé àti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kọkànlá ọdún 2022 tí ó ti gorí àpèrè ìjọba ló ti ń sọ di mímọ̀ pé àwọn ọba kan ń bẹ tí ń lọ bí ọgbọ̀n èyí tó jẹ́ pé wọ́n sáré fi wọ́n há sí orí ipò lásìkò ìgbà tí Adégbóyèga Oyètọ́lá ń kú lórí àpèrè lọ tó kun àsìkò fẹ́ẹ́fẹ́ ni wọ́n sáré há adé lọ fún àwọn ọba ọgbọ̀n ọ̀hún wọ́n ní ìgbà náà lòun náà sì ti ń sọ bóun ṣe ti wọlé pé ẹ̀yin ọba tẹ́ ẹ̀ lọ bí ọgbọ̀n yìí ẹ má ti wò pé bóyá ẹ ti dádé o ẹ lè dádé o ẹ tí ì fẹsẹ̀ múlẹ̀ dáadáa ńgbà táwọn bá débẹ̀ lórí àpèrè ìjọba àwọn atúwétú kan lórí ọ̀rọ̀ yìí òun sì débẹ̀ ń lòún gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ pé ẹ dákun ẹ bá wa tọpinpin ìgbà tí adégbòyègà oyètọ́lá tí ó parí ètò òṣè ìṣàkóso rẹ̀ àwọn ọba ọgbọ̀n ń ló sáré há adé fún lọ tó fún wọn sí orí ipò kí ló lè fà ǹjọ́ tẹ̀lé súnà àti súrà òfin tó rọ̀ mú ètò òfin ní joyè ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́yìn ẹ̀ ń làwọn fi ọ̀gbẹ́ni Bùnmi Jẹ́ǹyọ̀ ń làwọn fi ṣe alága ìgbìmọ̀ pé ẹ lọ tọpinpin lórí ọ̀rọ̀ yìí wọ́n sì bọ̀ ẹ̀ lọ wọ́n bọ̀ àbọ̀ tí wọ́n mú wá ni wọ́n ti gbé sọ ọ́ di mímọ̀ pé hmm, àwọn kan ń bẹ lára àwọn tí Oyètọ́lá fi jọba tó yẹ pé orí ipò wọn àga wọn ti ń mì ní kété tí wọ́n ti jókòó síbẹ̀ lára wọn la ọwá ti ìgbàjọ Are ti ire àti akìrun ti ìkìrun wọ́n ní oṣù mẹ́rìnlá lẹ́yìn ìgbà tí Adeleke ti yọ̀ǹda ìwé ọ̀hún sí gbòòrò ayé ni wọ́n jẹ́ kán di mímọ̀ báyìí pé tọ̀ ọwọ́ àti ìlú ìgbàjọ ọba Adégbóyèga Fámódùn wọ́n yọ wọ́n àrèé ti ire wọ́n ní ọba Adémọ́lá Pọ́nlé wọ́n ní àwọn náà wọ́n ti yọ ọba eléyìí náà wọ́n ti di títà náà o akírun ti ìkírun ọba Yínúsà àkádírì wọ́n ní àwọn náà wọ́n ti yọ àwọn ọba mẹ́tẹ̀ẹ̀ta yìí tí wọ́n sì ní kàn máa lọlé àtẹ̀jáde tí alábòójútó fún ètò òròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun Kọ́lápọ̀ Alimi tó fi síta ló kọ gómìnà Adeleke ni wọ́n ti ṣàlàyé gbogbo rẹ̀ ní sísẹ̀ntẹ̀lé pé ṣẹ́gbọ́ àwọn ọba wọ̀nyí wọ́n ti gbá wọn yọ ọ́ kúrò ní ipò nítorí ìlànà tí wọ́n yàn án lò láti fi yàn án sípò kò bójúmu tó wọ́n ní lára àwọn rògbòdìyàn tó sì ti ń bọ̀ ní kété tí wọ́n ti yàn wọ́n sípò ni pé àwọn ti ìkírun ìgbàjọ àti ti ìrẹ́yìí àwọn aráàlú ibẹ̀ gan kí apá tí wọ́n ti fi àwọn èèyàn wọ̀nyí joyè ní kálukú wọn ti ń fi ẹ̀hónú hàn pé kíní yóò farasọgbá o ìlànà tí wọ́n lò yìí kò tẹ̀lé súra òfin tó tó àti èyí tó yẹ pẹ̀lú ìlànà ìdílé tó yẹ ó jọba wọ́n gbèrú àwọn látẹ̀yìn ni àtìgbà tí wọ́n ti wá ń fa gbogbo wàhálà náà títí tó fi di àsìkò yìí iná ni gómìnà wá ro gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n sì sọ ọ́ di mímọ̀ yìí pé àtọ́ba kínní àtọ́ba kejì àtọ́ba àkírun àti tìgbàjọ àti ti ìrèé kí wọ́n máa lọ lé. wọ́n máa lọ lé. ìwé ìròyìn the nation ló gbé ojú ewé kẹrìndínlọ́gbọ̀n rẹ̀ ńlọ́wà ìlú kan wà ń bẹ ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ní ọgọ́rùn-ún ọdún rèé tìlú yẹn ti ń bá ìrìn àjò rẹ̀ bọ̀ tí wọn ò fi ojú rí iná mọ̀nàmọ́ná rí. ọgọ́rùn-ún ọdún bó o mo gbé mi mọ́ra. ebi ò ká. àgàtí tí wọn á jẹ́ ń bẹ̀ ká ọdún mélòó rè. ní ìjọba oríire. ẹ bẹ́ẹ̀ ni Ah. ní ìlú adáfìlà abúlé adáfìlà ah. ebi ń rèé. wọn ò rí iná fòdìdí ọgọ́rùn-ún ọdún tòkí wàhálà wa ń pariwo tàdúgbò <laughs> tiwa sí. tìyín ò tí tó bẹ́ẹ̀. Eh, Ọlọ́run ṣàánú wa ojú ìwé kejìlá ìwé ìròyìn ti Nàìjíríà Tribune ìròyìn kan wà ńbẹ̀ tó ń sọ̀rọ̀ nípa ti àwọn akẹ́kọ̀ọ́ jáde nílẹ̀ wa Nàìjíríà torí wọ́n pé tán yányán bí a ṣe ń fi wọ́n lẹ̀ kí wọ́n máa fẹsẹ̀ gbàgbóró kiri ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ti ní kò ní fẹ́ mọ̀ rí bẹ́ẹ̀ mọ́ torí pé ìlànà kan ti wà tí wọ́n fẹ́ ṣe láti rí i pé àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ gboyè kẹ́kọ̀ọ́ jáde tó sì jẹ́ pé ọlọ́run yíyànda ọpọlọ gidi fún wọn ọgbà tán bá ti ń ṣe tán ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà ò ní jẹ́ kán máa rìn káàkiri mọ́ yóò mú wọn wọlé sáwọn iléeṣẹ́ tó jẹ́ tìjọba láti rí i pé ìtẹ̀síwájú dé bá ọrọ̀ ajé ilẹ̀ wa nàìjíríà amúgbálẹ́gbẹ̀ẹ́ fún ààrẹ lórí ọ̀tọ́ jọmọ́ ti àwọn akẹ́kọ̀ọ́ ọ̀nàrẹ́bù Sunday Dayo Asefun ló ń sọ̀rọ̀ ọ̀hún nígbà tó ń sọ̀rọ̀ pé iṣẹ́ ó ti mọ wà ńlẹ̀ fáwọn tó jáde pẹ̀lú first class ìyún àwọn tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde kẹ́kọ̀ọ́ gboyè tó sì jẹ́ pé nígbà wọn kó wọn jọ lára àwọn akẹgbẹ́ wọn àwọn ni wọ́n ṣe ipò kíní jù tàbí àwọn ni wọ́n dáa jù nínú àwọn tó kẹ́kọ̀ọ́ jáde láwọn fásitì nílẹ̀ wa Nàìjíríà àlọ́ àbújá ló ti sọ̀rọ̀ yìí àná ló sì sọ nígbà tó ń ṣiṣọ lójú àsíá àwọn akẹ́kọ̀ọ́ àti ètò tí wọ́n ní fáwọn akẹ́kọ̀ọ́ lórí ìjọba tó wà lórí àpèrè ìṣàkóso yìí bó ṣe ń lànà tó dáa fáwọn akẹ́kọ̀ọ́ nílẹ̀ wa nàìjíríà ó sọ̀rọ̀ náà pé àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ gboyè nílẹ̀ wa nàìjíríà tàbí àwọn àṣẹ̀ṣẹ̀ kẹ́kọ̀ọ́ jáde torí wọ́n pé gan-an tá a máa ń fi sílẹ̀ tẹ́lẹ̀ yóò mọ̀ já kí nǹkan ó ṣe ẹ̀ka ètò ẹ̀kọ́ ó ní àwọn ò sì ní gbà kí ìpèníjà àní àwọn olùkọ́ kó má ba ètò ẹ̀kọ́ lẹ́wà nàìjíríà kó má bàjẹ́ ó nítorí náà ọ̀pọ̀lọpọ̀ tó kẹ́kọ̀ọ́ jáde torí wọ́n sì pé ló yẹ kí wọ́n mú wọnú ilé padà láti jẹ́ bí olùkọ́ tàbí kán fi sáwọn ilé iṣẹ́ ìjọba kan níbi tí wọ́n ti lè ṣe dáadáa ká má mọ̀ yàǹda àwọn ọpọlọ pípé yìí sílẹ̀ kán mọ́ fẹsẹ̀ gbàgbòrò káàkiri ó ní èyí ò lè jẹ́ kí ìdàgbàsókè òde bá orílẹ̀-èdè wa nàìjíríà ó sọ̀rọ̀ pé ààrẹ bọ́lá mẹ́ẹ̀ tinubu ti ní gbogbo ohun tó bá wà níkàápọ̀ òun lòun ó sà láti rí i pé ìkọlù tó máa ń wáyé sáwọn ilé ẹ̀kọ́ ó jẹ́ rodò lọ́mú mi àti bí wọ́n ṣe máa ń jí akẹ́kọ̀ọ́ gbé tí wọ́n sì máa béèrè owó ìtúsílẹ̀ pé ó di àfihẹ́yìn tí eégún aláré ń fi ó ní pàápàá jùlọ àwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìlànà bí àwọn kan tó wà ní ẹ̀ka ètò ààbò nílẹ̀ wa ẹ̀ka ètò ààbò nílẹ̀ wa nàìjíríà ó ṣe mọ́ báwọn ṣiṣẹ́ papọ̀ láti rí i pé àwọn ilé ẹ̀kọ́ wọn dúró tán yányán àti pé àwọn tí mo ń kọlu ilé ẹ̀kọ́ gbé ọmọ ilé ẹ̀kọ́ gbé akẹ́kọ̀ọ́ lọ mọ́ sọ pé ẹ wá fún wa lówó wọ́n padà wá kan ìdín nínú yọ̀ ó sọ̀rọ̀ ilẹ̀kùn ó ní àwọn ètò tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà tún ní fáwọn akẹ́kọ̀ọ́ òun lọ́rọ́ tí owó ìyá yìí ó ní àwọn sì ń ṣe èyí láti rí i pé àwọn torí wọn pé tán fẹ́ kàwé nílẹ̀ wa nàìjíríà ò ní mọ̀ kojú ọ̀rọ̀ bàbá mi ò lówó ìyá mi ò lówó nígbà tá a bá ti fi owó yàálẹ̀ fún wọn láti yá tí wọ́n sì lànà bí wọ́n ó ṣe san padà ní èyí tí ó rọ̀ wọ́n lọ́rùn ó ní kódà àjọ DSS àwọn àjọ ààbò ara ẹni làbò òlú àti iléeṣẹ́ ọlọ́pàá tó fi mọ́ àwọn àjọ míì tó ń rí sí ètò ààbò ń làwọn ń bá ṣiṣẹ́ papọ̀ láti rí i pé àwọn ilé ẹ̀kọ́ wa pàápàá jùlọ àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ilé ẹ̀kọ́ gíga níbi tí àwọn tí wọ́n jẹ́ gídíngankú ajínigbé pawó ti máa ń ṣòro wọn ò ráàyè ṣòro ńbẹ̀ mọ́ kódà àkọ́ṣà kojú oro sí owó kan tí wọ́n ní wọ́n ń gbà lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ní wọ́n ń ṣàyẹ̀wò fún bóògùn olóró bá ń bẹ lára wọn ten thousand five hundred naira ni wọ́n ní wọ́n ń gbà ó ní àá bí àjọ NDLEA bá gbé ètò yìí kalẹ̀ táwọn fásitì náà sì ní ó yẹ ká mọ ṣe àyẹ̀wò fáwọn akẹ́kọ̀ọ́ tá a bá gbà kì í ṣe pé kán mọ gbowó lọ́wọ́ wọn ọ̀fẹ́ ńlọ yẹ kó jẹ́ ojú ìwé kejìlá ìwé ìròyìn nàìjíríà Tribune mo ti bá o. adélábù àtàwọn aláṣẹ tó kù ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín lórí tí wọ́n ń kọ yìí pé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún ní abúlé adáfilà àwọn padà rí i pé kinní kan tàn bí ìmọ́lẹ̀ ń bẹ àdúpẹ́ ìmọ́lẹ̀ àbí iná ti tàn. iná ti tàn. gbogbo abúlé adáfilà